الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوك الله الحمد لله ọlọ́run ọba èyí tó ṣe pé òun àwa tí a mùsùlùmí ọpẹ́ tí a gbọ́dọ̀ máa tì òun náà ni ọpẹ́ pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí nítorí pé oore yìí òun ni oore àkọ́kọ́ tó ju gbogbo oore lọ pátá yányán gbogbo àwọn ànábì ọlọ́run òun ni wọ́n gbà wípé oore àkọ́kọ́ ni. Oore gbogbo àwọn tó tẹ̀lé àwọn ọlọ́run gbogbo wọn ni wọ́n gbà wípé orí àkọ́kọ́ ni àwa náà àwa náà gbà wípé o ní oore àkọ́kọ́ tá a gbọ́dọ̀ máa dúpẹ́ rẹ̀ àwa dúpẹ́ rẹ̀ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó fi wá mọ̀nà torí pé èèyàn lè dá mọ̀nà àyàfi pẹ̀lú ìmọ̀nà àti tọ́lọ́run ọlọ́run tó wá àlékún imán kọ́lọ́n kó ṣe fún wa kọ́lọ́n wa pa wá lórí ìmọ̀nà náà kọ́lọ́n jẹ́ kí ìmọ̀nà náà wúlò fún wa nínú àlìjánnà ọlọ́run kó jẹ́ kí á rí gbogbo ẹ̀san tọ́lọ́run bá ti gbìgbúlẹ̀ fún wa mọ́ṣẹ́ wa lẹ́yìn tí ó wà nínú ìyá mi dàrú kíyámà gbogbo àwọn oore tó kù náà ni a dúpẹ́ rẹ̀ fún ọlọ́run kí ọlọ́run kó gbà sí ààyè ọpẹ́ fún wa a dúpẹ́ pé ọlọ́run fún wa lálàáfíà wọ́n gba àlàáfíà ní ara ẹnìkọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run kó ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run bá fi ìfọ̀kànbalẹ̀ sí ààyè yìí ọlọ́run kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ ààyè yìí gbogbo bí tí ò sí fọ̀kànbalẹ̀ ọlọ́run kó fọ̀kànbalẹ̀ síbẹ̀ gbogbo ntí à ń ṣe nínú Ramadan yìí ọlọ́mọdé ò jẹ́ sórí asán ọlọ́run ṣe ní nǹkan tí a fi rí ẹ̀san níwájú ọlọ́run wọ́n ṣe ní nǹkan tí a fi rí ìbínú ọlọ́run àwọn abẹ́lọ́ lórí ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn kọ́lọ́ n kò ṣe ní èyí tí èmi tí mo bá ń sọ yìí tí màá fi rí ìyọnu ọlọ́run ẹ̀yin náà tẹ́ gbọ́ kọ́lọ́ ń ṣe ní tí ẹ̀yin náà fi rí ìyọnu ọlọ́run so kọ́lọ́ n kò jẹ́ kí ọ̀rọ̀ náà wúlò fún wa ní ayé àti ìwádìíjọ́ gbẹ̀dẹ̀ kìámà la haula wala quwwata illa billah. Tafsiri wa suratu Ibrahim òun náà ní tẹ̀fsìrì wa Quran fourteen suratu Ibrahim Quran fourteen lánàá ayé ẹlẹ́ẹ̀kẹwàá onìkan náà ní àlìtúmọ̀ wọ́n kà fún wa àtúmọ̀ rẹ̀ ní èrèfé so ayé ẹlẹ́ẹ̀kọkànlá òní àti wá bẹ̀rẹ̀ tẹ̀fsìrì tìtòní. ṣùgbọ́n kí kọ́ ka ayá ẹlẹ́ẹ̀kẹwàá fún wa ká gbọ́ ìtumọ̀ rẹ̀ ní èrèfé nam. A'udhu billahi tí ọlá rẹ̀ ga ó sọ fún wa lánàá wípé àwọn òjíṣẹ́ láti bẹ̀rẹ̀ tó fi dópin látòrí inú òmù tó fi dọ́dọ̀ ànábì ti ọlọ́run ọba tí ó rán sí wa gbogbo wọn nígbà tí àwọn ènìyàn wọn tí wọ́n bá kọ̀ láti má gba iṣẹ́ lọ́wọ́ wọn gbólóhùn tí máa ń jáde ní ẹnu wọn ni pé àfìlọ́ọ̀ì ṣàkóso. ṣé ọlọ́run ló tún yẹ kéèyàn ò tún máa níyè méjì nípa rẹ̀ ọlọ́run oṣù ṣẹ́ńtọ́ yẹ kéèyàn ó máa níyè méjì nípa rẹ̀ kódà kó tó sọ kùránì kalẹ̀ kó tó sọ òwe kalẹ̀ kó tó lòdì sẹ́ńsẹ́ ó yẹ kó ti kọ́kọ́ yí ọmọ èèyàn pé ẹnìkan ló wà behind gbogbo àgbáyé yanyan so dábàá sọ pé ẹnìkan ló wà ń bẹ̀ kó yẹ kó so ọkàn ẹ̀kọ́ kan máa ń pẹ́ ní dáadáa sí òun náà ẹ̀kọ́ jẹ́ pé kò sí iyèméjì kankan nípa ọlọ́run nítumọ̀ rẹ̀ so wọ́n ń ṣe ìmọ̀ ní pé kò yẹ kọ́mi èèyàn sọ pé iyèméjì wà nìyí nípa ọlọ́run. ọlọ́run ọba yìí òun náà lẹni tó dá sánmà òun náà ló dá ilẹ̀ ẹlẹ́ẹ̀ àdẹ̀rí ẹnì kankan kó jáde wá ipe òun lòun ní sánmà àárí ẹnì kankan kó jáde wá kó sọ pé òun lòun ní lẹ̀ẹ́lẹ̀ ṣé ẹni tó wá ní sánmà àti lẹ̀ẹ́lẹ̀ tó wá sọ pé òun lòun ní tẹ́nìkan kan ò challenge ẹ̀ sọ wá yẹ kí a máa ní doubt nípa ẹni tó ní sánmà àti lẹ̀ẹ́lẹ̀ náà. ìyàtẹ̀ òun ló ní ọdún ọdún ọdún. ọlọ́run ọba yìí ó wá fẹ́ràn gbogbo wa látòkè tó fi délẹ̀ ntọ́ wa ń pè wá sí òun náà ni pé yẹ̀dì ukùn ìlà ìbádàtì yìí ó ń pè yín lọ síbi pé kẹ́ ẹ jọ́sìn fún bá ti dọ́lọ́wọ́n ọba mà kí ló kù déèyàn ó ṣe o èèyàn ọjọ́sìn fọlọ́run ni tó o bá wá lọ dọ́lọ́wọ́n ọba mà tó o bá jọ́sìn fọlọ́run àwọn ò ní gbà kó o dọ́lọ́wọ́n ọba mà ẹ bá sì ti ń jọ́sìn fọlọ́run kèye síyèméjì káàsì àmọ́ sọ pé ẹ sọdọ́lọ́wọ́n ọba mà àbí ọ̀dọ́lọ́wọ́n ọba mà ìjọ́sìn fọlọ́run ọba ti sọ wípé ó dá ọlọ́run ọba mà so ọlọ́run ọba ń pè yín lọ síbi pé kẹ́ ẹ jọ́sìn fún òun. ìyàwó mi ò rọrùn. àǹfààní ìjọsìn òun náà ni wípé yóò jẹ́ kí àforíjìn ó wà fún àwọn apá kan nínú ẹ̀ṣẹ̀ yín àforíjìn ó máa àwọn kan ní míyẹn máa tún máa bá dọ̀gùnúbìkún àwọn kan ní ó máa tún máa bá dálà dùnúbìkún yóò jẹ́ kí àforíjìn kó máa jẹ́ nǹkan tí ó máa wà fún àwọn apá kan nínú ẹ̀ṣẹ̀ yín torí àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ ẹ gbọ́dọ̀ má tọrọ túbà rẹ̀ ọ̀ àforíjì ó máa wà lẹ́yìn tí ó máa rìpléṣì ẹ̀ṣẹ̀ yín àforíjì ó máa dúró ní ipò tí ẹ̀ṣẹ̀ yín bá wà náà. wàyọ̀ àfẹ́rọ̀kùnrin náà àǹfààní ẹlẹ́ẹ̀kejì èyí tó jẹ́ wípé ìmọ̀ jọ́sìn fọlọ́run ọba tí máa ń ṣe ọlọ́run ọba máa ń fi hàn lẹ̀ àlàátọ́ àti yìí èèyàn máa wà lórí ìtẹ́jọ́ ọlọ́run ọba ìlà ajalè musamma tó fi máa di ọjọ́ téèyàn máa kú téèyàn bá sin ọlọ́run dáadáa ọlọ́run forí àwọn ẹ̀ṣẹ̀ kan jì í tó bá tún sin ọlọ́run dáadáa ọlọ́run ó fi lu ẹni bẹ́ẹ̀ lẹ̀ kò ní jẹ́ ó rí àpadà sí ibú pé òun wá kúrò lójú ọ̀nà ẹ̀sìn òun á lọ sínú ẹ̀sìn mi títí tí ọlọ́run bó fi gbẹ̀mí ẹ̀ yóò jẹ́ ẹni tí ó kú ní mùsùlùmí. kọ̀ọ̀lù ní àtúntò nílẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn nǹkan mẹ́ta tó jẹ́ rújúrújú fún wa wọ́n wá mú wa alákọ̀ọ́kọ́ wọ́n sọ wípé. in antum wọ́n ní ẹ̀yin tẹ́ ẹ ànábì ọlọ́run abara bíi wàlẹ́jẹ́ èèyàn kankan náà jọ ni wá à ń jẹun ẹ̀yin náà ń jẹun à ń mu ẹ̀yin náà ń mu à ń sùn ẹ̀yin náà ń sùn à ń fẹ́yàwó ẹ̀yin náà ń fẹ́yàwó à ń bímọ àwọn ẹ̀yin náà ń bímọ ẹ̀ṣẹ̀ wọn máa kílẹ̀mù wípé ẹ jù wá lọ. ṣùgbọ́n èèyàn jura wọn lọ á jura wọn lọ ní làákàyè bọ́lá wọn bá ti sẹ́ni kọ̀ọ̀kan á jura wa lọ tá fẹ́ hàn kan sórí á jura wa lọ so oríṣi nǹkan la fi jura wa lọ lórílẹ̀ ayé ọlọ́wọ́ bá ṣe àwọn kan lólówó ó ṣe àwọn kan tálákà ọlọ́run ṣe àwọn kan lálágbára ọlọ́run ṣe àwọn kan ní ọ̀lẹ ọlọ́run ṣe àwọn kan ní ọkùnrin ó àwọn kan lóbìnrin ara jùlọ náà nìyẹn ó wà lọ́tọ̀ọ̀tọ̀ tọ́lọ́mọ bá ṣe ẹnì kọ̀ọ̀kan wa so tọ́lọ́mọ wa ní bí àwọn èèyàn kan já àwọn ànábì ọlọ́run àwọn yòókù èsì ànábì ọlọ́run eléyìí ò tí ì di nǹkan tó yẹ pé ẹ ká sọ wípé àwọn a máa takò wọn torí ẹ̀sìn kò tí ì tó bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ àwọn kèfèrí ní àwọn ò ní gbà fáwọn ànábì ọlọ́run torí kí ni wọ́n ní bákan kan náà làwọn ti jọ jẹ́ pé àwọn jọ jẹ́ human being làwọn jọ jẹ́ náà. torí ètò náà ń bẹ̀rù ẹlẹ́ẹ̀kejì rújúrújú tó wà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí òun náà ni pé wọ́n tún sọ wípé ẹ̀yin yìí wíwá tẹ ẹ wá yìí èròǹgbà yín ni wípé ẹ fẹ́ sẹ́rí wa kúrò níbi nǹkan tí àwọn bàbá wa ń jọ́sìn fún wọ́n tún mú yẹn náà wá pé àwọn gbà wípé bàbá àwọn tó ti ṣáájú lọ wọ́n ní làákàyè gan so làákàyè bí wọ́n fáwọn bàbá wọn yẹn wọ́n wá gbà wípé ntáwọn bàbá wọn yẹn ṣe òun ló dáa wọ́n jọ́sìn fún òòṣà òòṣà náà lọ́ọ́ ká náà wọ́n jọ́sìn nígbà àwọn abilé jọ́sìn fún yẹn àwọn gbà wípé wọ́n ní làákàyè débi pé kí wọ́n mọ nǹkan tí wọ́n lè jọ́sìn ṣùgbọ́n àwọn bàbá wa náà mọ̀ wípé ọlọ́run ọba òṣìṣẹ́ wọn ẹran òjìṣẹ́ wa kò ṣe wọn ẹran ìwé wa ẹni tí ó bá jẹ́ pé o fẹ́ ṣe nǹkan gidi yóò mọ evidence wa ẹni tí ó bá ti lọ evidence à ní gbà wọlé so kéèyàn máa sọ wípé ẹ ẹ mo bẹ́ nìkan tó ń ṣe nǹkan kan báyìí mo bá ẹ̀gbọ́n mi àbí bàbá mi tó ń ṣe nǹkan kan báyìí èmi náà gbọ́dọ̀ máa ṣe ni eléyìí ò kì í ṣe kí ni o kò kì í ṣe evidence evidence gbọ́dọ̀ jẹ́ written one nǹkan tá a kọ́ lẹ́lẹ̀ kí bọ́lá ọba ti fún àwọn ànábí ọlọ́wọ́n ọba ní ìwé evidence gbọ́dọ̀ jẹ́ nǹkan tí àwọn èèyàn ó rí báyìí tí wọ́n sọ wípé yes kò ní sí èméjì bẹ́ẹ̀ ó làwọn ànábí ọlọ́wọ́n ọba mú wa gbogbo ẹ̀ náà wọ́n máa pé ànábí ọlọ́wọ́n ọba lè léyìn ní tòótọ́ so nǹkan tá ń pè lẹ́ evidence nìyẹn èèyàn kọ́ la máa fi sọ̀rọ̀ evidence èèyàn yìí nǹkan náà. báwo ni wọ́n lọ nkẹlẹ tí wọ́n béèrè òun náà ni pé àwọn nídìí mùjíza aláfojúrí bí ọ̀pá Musa bí ràkúnmí sọ́ọ́lì gbogbo àwọn nǹkan téèyàn lè máa fojú rí wọn láwọn nídìí ẹ̀ lọ́dọ̀ àwọn ànábí ọlọ́run bá wọn kò sáwọn ànábí ọlọ́run bá tí ò kì í béèrè gbogbo àwọn èèyàn àwọn ànábí ọlọ́run tí ò kì í béèrè àmì gbogbo wọn náà béèrè àmì èdè lórí àwọn ará Maka gbogbo wọn náà béèrè so tẹ̀síìdì tàná nìyẹn àwọn eléyìí náà ń béèrè àmì ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run yìí ni wọ́n béèrè àmì lọ́wọ́ wọn náà. wọ́n ní kí àwọn ànábì ọlọ́run bó mú wá sùlìtọ́ọ̀nì sùlìtọ́ọ̀nì bẹ̀rẹ̀ ni pé mọ́jísà náà gbàlẹ́ rúmẹ̀ àmì sùlìtọ́ọ̀nì a máa jẹ́ ujá wọn ò nídìí ujá mà ọlọ́run ti fún wọn ní ujá látinú ọ̀dọ̀ àwọn ànábì ọlọ́run ṣùgbọ́n kí ni ọlọ́run ní ìdí ni nǹkan tó máa jẹ́ àmì mújísà kéèyàn máa fojú rí òun làwọn need so wọn á ní pé kó wá jẹ́ ìjọ pé mòbíìnì tí ó clear sáwọn báyìí táwọn máa fojú rí òun làwọn need látọ̀dọ̀ àwọn ànábì Ọlọ́run nam ẹ̀yà tafsiri ti tòní nam. kọ́lá sábà ló sọ̀rọ̀ náà tó ní náà. ti láhùn rùsùlùm ọlọ́run ní àwọn ànábì ọlọ́run ọba tá a rán sí wọn àwọn àránṣẹ́ ọlọ́run tí a rán sí wọn ọlọ́run ní wọ́n wá fún àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn wọn tí wọ́n ṣe kèfèrí sí wọn ọlọ́run ní wá fún wọn lésì àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ. ìnáwó wọ́n ń sọ fún wa wípé kò sí iyèméjì mbẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ náà lórí ìnáhánú ìlà àwa tẹ́ ń wò yìí èèyàn bíi yín làwa náà gbogbo ń tẹ́ ń ṣe pátá yányán òun làwa náà ń ṣe lóbi jẹ́ pé àwọn èèyàn kan orí látara àwọn kèfèrí máa mú wa ẹ̀rí wọ́n máa ń wò wípé ó yẹ kánàbí ọlọ́run ọba kó wà special àwọn kan ní mọ́ọ̀lì áádàr rasul kí ni irú òjíṣẹ́ òyìnlẹ̀sẹ̀ lè ló jíṣẹ́ báyìí òjíṣẹ́ bí ń jẹun ṣé ẹgbẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba máa jẹun wàyẹ́mùsí ibi àsìwáàkì ó tún wá rìn káàkiri ọjà so ẹ wo àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n ní kò yẹ kó jíṣẹ́ kó máa jẹun <laughs> kò yẹ kó máa ṣe gidi o kó máa rìn nínú ọjà kò yẹ kó máa rìn káàkiri ṣùgbọ́n ló jíṣẹ́ ní gbé kò rí bẹ́ẹ̀ èèyàn bíi tẹ̀yìn náà làwa náà gbogbo tẹ́ ẹ bá ń ṣe pátá yányán òun náà làwọn náà máa ṣe ni àwọn ìgbìmọ̀ sọ́mọ́ àwọn sọ̀rọ̀ bá rí i pé ana basharun mislukum ansa kama tansawna ànábì ní sẹ́ẹ̀rì èèyàn bíi yín lèmi náà ẹ máa èmi náà máa ń gbàgbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí máa ń gbàgbé torí pé àwọn èèyàn máa ń kárí máa àmárísìkì nǹkan púpọ̀ dáadáa bó jẹ́ báyọ̀ náà máa ń kárí àmárísìkì àwọn àfa ẹlòmíì máa ń bẹ̀rù àwọn àbá gan ẹlòmíì ló ń bẹ̀rù séèkù gan ó ti wà ní sẹ́sẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ làwọn sọ abá náà wọ́n bẹ̀rù àwọn àmì wọ́n bẹ̀rù ànábì gan ànábì kírun ó dẹ̀ ṣe mistake àwọn Abubakar wa bẹ àwọn ọmọdé wa bẹ wọn ò lè sọ̀rọ̀ gan pé ẹnìkan ẹsẹ̀ wa ń sọ̀rọ̀ pé ṣé irun dínkù ni ní àbí <laughs> àbí wọ́n tún ti sọ àyà kalẹ̀ wípé gbàmù ti máa kí ní ìsìn lọ nìyẹn so àádọ́dọ́ àwọn ẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ torí pé wọ́n ń bẹ òṣèlú bá wọn ń ṣàlàyé fún wọn wípé ẹ máa sọ̀rọ̀ bákankan náà ládùúgbò ni o láti jọ rí èmi náà máa ń gbàgbé lẹ́yìn náà ti máa ń gbàgbé wọ́n ìdá àmì sí tú padà kìrú ni tí ń bá gbàgbé ẹ̀rọ mi létí so òṣìṣẹ́lá ọba sọ bẹ́ẹ̀ fáwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà lóbi jẹ́ pé àwọn ànábì ọlọ́run ọba wọn ò takò wípé báwa náà ti jẹ́ làwọn náà ti jẹ́ lóbi jẹ́ pé wọn ì fẹ́ ká ṣe kọjá àlà nínú ẹ̀sìn ká má máa ṣe kọjá àlà nínú ẹ̀sìn lóbi jẹ́ pé òṣìṣẹ́lá ọba fáwọn èèyàn yìí pé ana àṣàkú wa àtìkọ́ èmi mo bẹ̀rù ọlọ́run ọba jùlọ yìí èèmọ̀ pẹ́yà ọlọ́wọ́ bá jù lórí kí àwọn ní ah, ànábì ní gbogbo tó ṣe yẹn ní ìkọjá ànábì ọlọ́ni àwọn tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ àwọn sọ abá kan ronú bẹ́ẹ̀ ànábì ni wọ́n ṣe bẹ́ẹ̀ kódà àwọn kan tó wá wọn lọ bá ànábì wí pé sáà lè dá a lè tẹra wa lọ́dà ni kábẹ́ẹ̀ká má fẹ́ yà wò ànábì sọ fún wa yín pé òun gbọ́dọ̀ dán wò rárá. ó fi ń ṣàlàyé fún wa wípé bákan náà ni gbogbo wa ti rí níta àwọn náà ń ṣe ó ní àwọn ànábí ọlọ́run ọba náà ń ṣe ṣùgbọ́n kínní kan rẹ́gbẹ́ ìnáma anabasharun mislukum yúá ìláyà níta àwọn ànábí ọlọ́run máa fi yàtọ̀ sí wa lásán náà mẹ́sẹ̀gì máa ń wá látọ̀run wá sí kí ni o wá sọ́dọ̀ tẹ́lifíọ́nù tí wọ́n wá sọ yí pé mẹ́sẹ̀gì wá látọ̀run wá sọ́dọ̀ ọ̀run òpùrọ́ nìyẹn ó dàbí Musailamatu alikada ìkànnà àwọn tó ti purọ́ láyé nìyẹn tó sọ pé mẹ́sẹ̀gì wá látọ̀run wá sọ́dọ̀ ọ̀run tí mẹ́sẹ̀gì òde wá dọ̀ yìí bẹ́ẹ̀ náà làwọn míì náà nínú àwọn tó ti ṣáájú lọ wọ́n parọ́ wípé mẹ́sẹ̀gì wá sọ́dọ̀ àwọn ìjọba òde wá dọ̀ yìí wọn àdẹ̀rẹ̀ àwọn tí wọ́n ń pera wọn ń ṣéwù náà lónìí tẹlifíní wọn máa sọ yìí pé ọlọ́run ọba ń bá wọn sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run nìkan lọ́lọ́run ọba máa ń rán wá yìí sí ìjọbi jù wá lọ́nà nìyẹn ní àwọn ànábì ọlọ́run ọba yìí wá sọ pé ìnáàánú. àwa tẹ̀ ń wò yìí abara bíi yín kí lọ́wọ́ ọba wá ṣe fún wa. mọ́ ọlọ́run ọba yàmúnù òun ní máa ń ṣègbẹ̀kùn ọlọ́run ọba yàmúnù bìmánà yúní ímù bí a ti níbi ilé a ní amúta àlẹ́ im ìwọ́n tó ṣègbẹ̀kùn kí ni ọ lé kí ni ọ lé wọn lórí òun náà ni ìtumọ̀ kẹ́rẹ́ náà ni mọ́nà ẹ̀ náà máa wá ọlọ́run ní máa ń ṣègbẹ̀kùn àlámáyàṣà ẹ tó bá wu ọlọ́run ọba ọlọ́run máa ń ṣègbẹ̀kùn fún nínú gbogbo àwọn ẹrúsìn rẹ̀ padà ayán ẹ̀rọ àwọn ọlọ́run máa ń ṣègbẹ̀kùn fún ṣùgbọ́n ìdẹ̀kùn olóṣè máa wà nàbí ọlọ́run òun náà ni ìdẹ̀kùn wáyù lọ́lọ́sí ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ọlọ́run fún wọn ní wáàyí àwọn afá ní ìyàtọ̀ tó wà láàrin nàbíyù àti rọ̀ṣùn àwọn méjèèjì lọ́lọ́run jọ pọ́nlé ó sọ fún wọn ní kí ni o wáàyí ṣùgbọ́n nàbíyù tiẹ̀ ìmọ̀ fi wáàyí jíṣẹ́ lọ́dọ̀ ti tiẹ̀ mustahabu kì í ṣe dandan ọlọ́run bá máa ń ṣẹ́wá bá kó máa ṣe dáadáa máa kírun máa ṣe báyìí ọlọ́run bọ̀ wá gbé ẹrù rìsálà ògbé e lórí pé dandan ni kọ́ lọ jíṣẹ́ ṣùgbọ́n àwọn tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ òun náà máa sọ fún wa pé ẹ máa kírun ẹ máa ṣe báyìí ọlọ́run máa ń sọ fún mi pé ká máa kírun yóò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó jẹ́ òjíṣẹ́ òun ti gbé ẹrù yẹn sórí dandan lọ́gbọ́dọ̀ lọ́ọ́ jíṣẹ́ fáwọn èèyàn so àwọn méjèèjì lọ́lọ́run ọba ó ṣèdẹ̀kù lé wọn lórí ìdẹ̀kùn títa àwọn ànábì ọlọ́run ó nìyẹn olóhùn ṣèdẹ̀kùn máa wọn bí iná àwọn olówó olóhùn ṣèdẹ̀kùn fún wọn àwọn tẹ́lẹ̀kà lọ bá nàbí wọ́n ní pé àwọn olówó ti kó gbogbo ládàá lọ tán yányá wọ́n ní kíni o ìsọ̀lùmúná kàmánùsì bá a ti ń kírun náà ń kírun ṣẹ̀gbẹ́ èèyàn jọ ni wọ́n nù gbogbo dáǹsì gbára yẹn náà ṣe kí ni o sọ yàsùn wọn náà kà máa dà sùn wọn gbá rẹ bá ti gbá rẹ wọn tún wá jẹ kí ni wàyàtà sọdàkúnà ọyọ ilẹ kí ni àwọn tó wá ń ṣe sàárà bí fùdúùlì àmúwálì owó àwọn tó bá ṣẹ́kù wọn kò ní sàárà àwọn ọdẹ kò tí ì ṣẹ́kù débi pé àṣọpọ abẹ ṣe sàárà àdébíwá dọgbọn kọ àwọn tí wọn wá ní ẹ̀kọ́ ọwọ́ á ní kí wọ́n máa ṣe subhanallah kí wọ́n máa ṣe alhamdulillah wàlá ilaha illallah lẹ́yìn irun ọjọ́ fún wọn pé kí wọ́n máa ṣe oríṣiríṣi rìwáyà lọ wá thirty three thirty three wá eleven eleven wá oríṣiríṣi rìwáyà lọ wá ń bẹ̀ ànábì wa ní kí wọ́n máa ṣe àwọn tí wọ́n jẹ́ àwọn olówó àwọn bá tún gbọ́ pé wọ́n bá ti ń ṣe àwọn náà bá tún ṣe wọ́n bá tún apá ọlọ́bàá àwọn olówó ìtòní a máa ṣe wọ́n máa ti ń ṣe é ànábì ìjọba pé dhalika fadlullahi yuti man yasha ọlọ́ọ̀lọ́ọ̀ nìyẹn tí máa ṣe bí ní o tí máa fún ẹnì tó bá wù ú olọ́lọ́wọ́ bá ṣe fáwọn tó lówó yẹn so ọlọ́wọ́ bá ní ìdẹ̀kùn tí máa fún ẹnì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ dágbé èèyàn ò ní lè lé ìdẹ̀kùn yẹn bá èèyàn kan darí yẹn láàmú ni so àwọn ànábì ọlọ́run ìdẹ̀kùn tọ́lọ́wọ́n bá ṣe fún wa òun náà ni pé ìdẹ̀kùn kí o ìdẹ̀kùn wáàyí ọlọ́run bá gbélé wọn lọ́wọ́ so kò wáyé kọ́mọ èèyàn wá tako irú àlámọ́rí yẹn kò yẹ kó tako ó yẹ kó mọ̀ yìí pé ìjọba wọ ọlọ́run bá ní máa fi ẹnì kọ̀ọ̀kan ṣe so kọ́lọ́n kó máa fi àwa ṣe nǹkan tí ó máa tẹ̀ wá lọ́rùn náà. wàhálà ọlọ́run ọba máa ń ṣe ìdẹ̀kùn fún ẹni tó bá wù ú nínú àwọn ẹrúsìn rẹ̀. ẹ̀rí ìbéèrè alákọ̀ọ́kọ́ òun náà ni wọ́n dáhùn ṣùgbọ́n ìbéèrè rújúrújú alákọ̀ọ́kọ́ òun ni wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ bẹ̀rù rújúrújú ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ fẹ́ sẹ́rí wa kúrò níbi nǹkan tí àwọn bàbá wa tí wọ́n ń ṣe rújúrújú eléyìí ọlọ́run bá ti dá wa lórí inú àwọn ààyè tó pọ̀ wà ní sọ́tù bákọ́rọ̀ náà tọ́lọ́run bá ti dá wa lóhùn pé awàlà òkàánà àbá wùhùn láyà kí. ọlọ́ni àbàbá wọn wọn ò lè ṣe làákàyè wọn ò dẹ̀ lè mọ̀nà ó bì pé ẹnìkan kan ò lè mọ̀nà láyé ẹnìkan ò lè lo làákàyè rẹ̀ lórí ẹ̀sìn yìí àìlò làákàyè lórí ẹ̀sìn kéèyàn kan ò gbé ah ẹni tó bá ti gbọ́n òun ló gbọ́dọ̀ gbọ́ ẹ̀sìn yìí ọlọ́run bò ṣe bẹ́ẹ̀ ẹlòmíì ò gbọ́n ọlọ́run sì fi jọ gbẹ́sìn yìí lóbi jẹ́ pé ìkànnì àwọn sọ̀hábà. So bàbá rẹ̀ ọmọ gba islam bàbá ò gba islam wọ́n wá pa bàbá yẹn lójú ogun ọmọ yẹn wá ń dárò bàbá rẹ̀ ànábì wa bá bí tó ti ń sunkún ṣèwé yóò máa yà yẹn lẹ́nu pé kí ló dé kèfèrí kú mùsùlùmí orí nìkan máa sunkún bẹ́ẹ̀ ànábì wa bá pé kí ló dé tó ń sunkún ó wá sọ pé n tó fà ni pé bí bàbá àwọn ti ní làákà ètò tó gbọ́n tó tí gbogbo àwọn èèyàn máa ń gbé ọ̀rọ̀ wá dọ̀ rẹ̀ tó ẹgbẹ́ òní máa ń yanjú ẹ̀ tó máa ń ṣe gbogbo ẹ̀ làákà èrè ọ̀rọ̀ adarí ẹ̀ lọ sí ni kọ́ wá mẹ́sìn ọlọ́run kan hmm? ìyẹn ní làákà yìí so ló fi jẹ́ pé nu Kùránì pé wà máa kún náà lè nà lè dá mọ̀nà láéláé àdúgbò làwọn fi ọmọ náà ìyẹn ló fi jẹ́ pé ìwọ tó bá ń pe ẹnìkan sínú ẹ̀sìn máa ṣe sùúrù fún ọlọ́wọ́ bó tí ìfọ̀nà máa ní o má máa la gidi pé ẹ o ti wá pé pé pé pé pé pé kò sí kí ni o kò gbọ́ kó wá máa bú má bú yàn máa wá pé bó pè é báwo ló tún ti pè tí ó fi yé e tó gbé lọ́wọ́ bá bá fọ ọwọ́ dílà káyé yẹn èèyàn máa gbé ẹni tó ń pè yẹn pé irọ́ ló ń pani ibù nínú ẹ̀sìn gbogbo nǹkan láwọn máa ń sọ yí pé eléyìí ẹ̀ẹ́dẹ̀kọ̀ọ́ kéèyàn ó ṣe nú ẹ̀sìn eléyìí kọ̀ọ́ kéèyàn kéèyàn ó ṣe nú ẹ̀sìn ẹni tó bá fẹ́ ṣàlàyé fún máa ṣàlàyé fún dáadáa sì máa farabalẹ̀ kó máa ṣàlàyé fún dáwà ó ní ìdí farabalẹ̀ kébé kó sáré máa lẹ̀ ó lọ́wọ́ fọlá ní sọ kó sáré lẹ̀ ó sì sáré sọ di kèfèrí pé àgbọ̀dọ̀ bá ṣe mọ́ so tó salama sálámà sí yàn kéèyàn gbọ́dọ̀ kí ẹlẹ́dọ̀ yàrá lè máa lọ lọ ajiru pé ajiru mùtẹ́lì so èèyàn máa ń yọ níbi bí àlódì ni so ẹ má jẹ́ àmọ́ sáré lọ bẹ̀ yẹn èèyàn lè jẹ́ àfa tí kò ní tí yé ẹni láti ṣàlàyé ó lè jẹ́ pé wọ́n ní tó jẹ́ pé òní mímọ̀ ìwọ ni kíní yẹn ó fi báwa sì ti wá gbọ́ ní wáàsí tí àfa kan sọ náà ti wá sọ nìyí mo dẹ̀ wá ní kinní yẹn lọ́wọ́ tí ẹ bá tún lè lọ gbọ́ bébí ti gbọ́ ẹni yẹn èmi sì gbọ́ wọn yé jọ́ náà ọlọ́run ní kí n gbọ́ wọn yé òun fi ṣe bẹ́ẹ̀ wọn bí àáfàá ni rẹ̀ ó sì sáré wá ó ti sáré sọ di kèfèrí kẹ́yìn wọn ṣe bẹ́ẹ̀ so lórí pé kí ni o làákàyè ò ṣe nǹkan kan àfẹjọ́ wọn bá fọ́ wọn so àwọn eléyìí wọn ronú pé bàbá àwọn ní làákàyè làákàyè ò wúlò fún gẹ́gẹ́ kò fọ́ ní mẹ́rin yà so ọlọ́run nìkan ní máa ṣe kí ni o ní máa fi ọ̀nà máa yàn so èsì ọ̀rọ̀ àwọn kèfèrí nìyẹn kébà mùsùlùmí fẹ́ sẹ́rí wọn kúrò níbi tí àwọn bàbá wọn ń jọ́sìn fún ìdá bàbá wọn ń jọ́sìn fún yín tí ò dání ìdọ́wọ́ wọn bọ̀ òní àjọsìn fún ni ìní ìyá ìlà asma'un sàmẹ́tùmù à antum wa aba'ukum ma anzala Allahu biha min sultan ó kọ lásán ni ni wọ́n fún ògùn ni wọ́n fún ọya ni wọ́n fún kankan wọ́n kà mú ọkọ yẹn ni àwọn yẹn kọ́ ní kí wọ́n máa sìn wọ́n ọlọ́run ọba ò mọ evidence kò sí evidence tó ní kí wọ́n máa sìn gbogbo nǹkan tí wọ́n ń sìn àwọn kọ̀ lórí ní làákàyè lásán ni pé ẹni ṣe ribiribi láyé ẹ̀jẹ̀ á máa sìn ó kẹ́ ń dáhùn ọ̀rọ̀ nìyẹn àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ lórí láyé nìsín o nígbàgbọ́ àwọn èèyàn wọn náà má dẹ̀wọ́ ẹ̀ wò ẹlòmíràn máa sin ìyàwó rẹ̀ tíyàwó rẹ̀ bá kú yóò gbé fọ́tò rẹ̀ yóò gbé sínú yàrá yóò dẹ̀ máa sìn á níyàwó òun gangan náà gọ́dẹ̀sì ni pé ọlọ́run kan lòun náà ayé ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n ń sin ìyàn gbogbo gbogbo wa lónìí wọ́n fi àwọn èrè sí oríta àwọn fẹ́ ká sin èrè yẹn ni o ọlọ́run sì ní jẹ́ àsìn so èrè tí wọ́n gbé sí gbogbo títì yẹn pápá yẹn yẹn wọ́n láwọn fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ ṣe immortalization irọ́ ni wọ́n ń pa ẹbọ ni wọ́n dáhùn yẹn padà sí pé a fẹ́ gbàgbé ẹnìkan gbàwọ́lá ní gbàgbé ara wa tẹ́tẹ́lẹ́ gbogbo wa gbàgbé ara wa gbogbo ara gbàgbé ara wa ẹ má wà níbí ọlọ́run ọlọ́run èdè àrífọ́tò wọn ẹ tẹ́lẹ̀ kí ẹ máa yóò ti ya wèrè bẹ́ẹ̀ wọ́n rífọ́tò sẹ́wù kí wọ́n ya wèrè kádùá pé kíni kan kárífọ́tò ànábì ọlọ́run ẹ lójú títì wọ́n ti ya wèrè gan so ọlọ́run kó ṣàánú wa so látara bẹ́ẹ̀ làákàyè òun kọ́ ni a fi ṣe kíni o òun la fi ṣe ẹ̀sìn so níta fi ṣẹ̀sìn ni pé ìwé tọ́lọ́wọ́ bá sọ̀kalẹ̀ alikitab aláàbẹ̀ máa lọ ó ní tàlátù fi kó kíni ọ amúrẹ́ yìí ni alikitabu kámọ́ máa lò làákàyè àwọn tí wọ́n jẹ́ àwọn àwọn àṣàyírọ̀ gbogbo àwọn màtúrúdíyà nínú ẹ̀sìn yìí àwọn tí wọ́n jẹ́ àwọn sẹ́ǹtì yẹn làákàyè pa wọ́n philosophy ló pa wọn nínú ẹ̀sìn wọn ń gbé wá sínú kùránì ó dẹ̀ kó bá wọn nínú gbèsè ayé wọn káwọn ọmọ jẹkẹlẹ yóò kó bá wa nínú gbèsè ayé wa náà wọn wá dáhùn. àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ẹ̀wọ̀n tí wọ́n sọ wọ́n ní àwa ò ní agbára anna àtìyàkùn bisulitọ́ọ̀nì a lè mú sùdìtọ́ọ̀lì bẹ̀rẹ̀ òkì ṣe wú jàmọ́ bẹ́ẹ̀ o mírẹ́kù ni o ló túmọ̀ sí bẹ́ẹ̀ o àwa ò lè mú mírẹ́kù wá ẹnìkan ò lè sọ pé ẹ máa lẹ̀kọ́ mọ́ mi òkò yẹn ò ní bá mi ti gbà yí pé ẹni èṣù ni ọ̀rọ̀ bí wọ́n wá lẹ̀kọ́ mọ́ kò ní bọ́ ó ti lo nǹkan kan mí nìyẹn ṣùgbọ́n jẹ́ wọ́n tó wá kò yé wa a sì ń lẹ́kọ̀ọ́ máa yín bẹ́ẹ̀ nìkan wọ́n pé ìjọ dáhùn lẹ́kọ̀ọ́ ẹ̀ ọlọ́run pé kókó ọba yín kẹ́ ọ lọ pé àkòlè bá wa láéláé ẹni wá sọ báńkì ìṣẹ̀ni ọlọ́run kì í ṣe wà líyù kankan. ìjọ ẹ̀kọ́ sọ ni wípé bóyá ẹ̀ lè dáadáa ni o ẹ bá lè dáadáa yẹ kó bá mi o lọ́wọ́ ọlọ́run àbọ̀lọ́run ló ká dára mi kó má bà mí ẹ̀ alẹ́ dáadáa ọlọ́run á ní ọba mi ọba mi ẹ̀ fọ́ èèyàn ni kó jáde pé òun fẹ́ ṣe kinní kan ní mírẹ́kù kìí ṣẹni ọlọ́run kẹ́ni kó lọ bó fẹ́ ṣe mírẹ́kù fẹ́ nìkan kìí ṣẹni ọlọ́run àwọn ànábì ọlọ́run kò sọ bẹ́ẹ̀ rárá wọn wà á ní pé ẹ yẹn wá so àfẹsẹ̀ mírẹ́kù lónìí pé mírẹ́kù ní iṣẹ́ tó ní àwọn ànábì ọlọ́run kò sọ wọn ò sọ bẹ́ẹ̀ rárá so ìyí tí wọ́n sọ fáwọn ẹ̀yẹ́ ni. láti lè fún yín ní mírẹ́kù ilá kìíní o àyàfi pẹ̀lú yọ̀ǹda ọlọ́run gbogbo àwọn tó mú mírẹ́kù àpáta ẹyẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ni wọ́n fi mú wa Musa kò tí ì dọ́dọ̀ fèrè àwọn tọ́lọ́run ti fún lọ́pàá ọlọ́run ti ní kó sọ ọ́ lẹ́ẹ̀lẹ́ kó di ejò ọlọ́run ni kó mú padà ọlọ́run ni kó na ọwọ́ ọlọ́run ti fún gẹ́gẹ́ dọ́dọ̀ fèrè àwọn ọlọ́run ti fún kótó lọ́dọ̀ fèrè àwọn tó bá wọ ọlọ́run ọba yóò ti gbé mú jíza yẹn fún ìgbà tí musa tó fẹ́ fi ọ̀pá yẹn lẹ̀lẹ̀ ọlọ́run sọ kí wọ́n sọ fún pé kí ni o látàkọ́ ọ̀bá ló ti dé jòní jòní sẹ́bi ẹ̀rù tó wá ń bà ọlọ́run tó ní kó tó máa bẹ̀rù ju ọ̀pá yẹn lẹ̀lẹ̀ làbí bó ti dé jọ lọ́dọ̀ rẹ dẹ́ẹ̀dẹ́lẹ̀ ní kíní jùlọ náà máa ní ọmọ dèjò kí ló fẹ́ ṣẹlẹ̀ sílẹ̀ ayé ọ̀parẹ́ ni àbí yóò parun kò ní kẹ̀kẹ́ náà ètò ọlọ́run so mírèkù táwọn yẹn fi ń táwọn yẹn jẹ lórílẹ̀ ayé lónìí gẹ́gẹ́ nìkan máa gbé ṣòro rẹ̀ bọ̀ yóò lọ dànù so ẹni tí bímọ ọjọ́ tó pẹ́ so wọn pé àwọn tó bá ti gbẹdẹ bá ti ṣe dáadáa náà ni wọn máa kà ń bẹ náà so ọ sọ pé ìwọ tó mọ ìwé rẹ̀ mọ bọ wọn ni pé orí ẹ ti dọta ọ ní gbọ́ pé ìwọ tó mọ ìwé rẹ̀ ọ so. Oh, látara bẹ́ẹ̀ ẹ má jẹ́ atanra wa jẹ kò sí nínú nǹkan tá a fi máa ń ma àmì ẹni ọlọ́run pé bóníkẹ́yìn kan máa bọ̀ pé òun fẹ́ sọ̀fù pọ́blẹ́mù fún ta ní sọ̀fù bẹ́ẹ̀ ẹ̀rọ náà mi ni má jẹ́ atanra wa jẹ ó wà ní ìsìlámù náà táyà pọ̀ sọ pé ẹ wá bí kan kẹwàá kẹwàá bẹ lọ́run kẹwàá ṣàdúrà ń bẹ ìsìlámù ò ràn yín gbogbo eléyìí o islam ò náà yẹn gbogbo ẹ̀ rárá ìwọ náà jókòó kó bẹ tó bá ní so ẹni tó lè ṣe fún ọ ni ọlọ́run tó bá bẹ fún ara rẹ ọlọ́run bá máa ṣe fún ọ so ọlọ́run bá sọ pé àwọn ànábì ọlọ́run bá sọ pé àwọn ò lè ṣe mírèkù ìlà bí ìsìnlá ìyọ̀ǹdọ́ ọlọ́run làwọn bí máa ṣe mírèkù ìtumọ̀ ìyọ̀ǹdọ́ ọlọ́run ni wípé àsìkò tọ́lọ́run bá fẹ́ kí mírèkù ó ṣẹlẹ̀ ni ó kí ni ó ṣẹlẹ̀ wọn ò lè kàn lójú wípé ọ̀yà mírèkù tọ́lá bá ní lọ́ọ̀dọ́ wọn lọ ṣe nǹkan láì fún wọn lọ́nà so tọ́lá bá ní lọ báyìí kó lọ ṣe nǹkan báyìí yóò lọ ọbẹ̀ yóò lọ ṣe bọ́lá ti rán Musa nìyẹn pé máa lọ́ọ̀dọ́ fèrè áwò so lọ jíṣẹ́ fún ọlọ́run ní máa ń pa àwọn ànábí ọlọ́run láṣẹ láti ṣe nǹkan níbi táwọn ànábí ọlọ́run bàbá ṣe nǹkan ọlọ́run bàbá pa wọn láṣẹ ọlọ́run máa fìyà jẹ wọn nítorí ẹ̀ ó ti wà bẹ́ẹ̀ láì máa yẹ gbà so ọlọ́run ni wọ́n máa gbọ́dọ̀ máa dúró de àṣẹ rẹ̀ kó tó di pé wọ́n ṣe nǹkan kan náà. wọ́n á lọ ìmọ̀ ìlẹ́sẹ̀ ọ̀rọ̀ ẹ̀rí àwọn tí wọ́n wá jẹ́ àwọn ànábí ọlọ́run wọ́n wá ṣe wáàsí fún àwọn kèfèrí yẹn pé wàhálà lọ́ọ́ í bá níyàtọ̀ wá kálí lè mú un pẹpẹ tó bá ti jẹ́ mùmìnì tó bá nígbàgbọ́ sọ́lọ́run kìí ṣe mírẹ́kù ní máa wá kí ìjọ máa rì láìlè lórí onáàdìgí ni ọlọ́run nìkan ni ó rì láìlè lórí kò ní sọ wípé ẹ òun fẹ́ máa wá mírẹ́kù kiri kí ni ọlọ́run tí ó rì láìlè lórí orí pé yóò rì láìlè lórí ọ̀rọ̀ ọlọ́run àtàmẹ́bí ọlọ́run tó bá máa ń ṣe ọ onìkan ló rì láìlè lórí ìwé ọlọ́run nìkan ló rì láìlè lórí o ní gbẹ́kẹ̀lé gbogbo nǹkan àwọn àdúrà kankan tí ó ní túmọ̀ o ní gbẹ́kẹ̀lé àdúrà náà níbi bá ń ṣe lóhùn inú mọ̀ ṣe nígbà tí wọn bá aládùúrà táwọn ẹbí ṣe kò tó òun ní gbèsè ayé òun ẹjọ kí ló fẹ́ tóru ẹni bẹ́ẹ̀ mọ́ ní gbèsè ayé ó ní àdúrà táwọn ẹbí ṣe kò tó òun ó ní ẹtí fún wa láwọn àdúrà kan àwọn afáàná sì ti sọ di kínní tọ́mọdéwá wà ní kíní gómìnà àwọn olóògbé àwọn ayélujára àwọn fẹ́ fún àyàn ládùá kí ló ń rẹ́ fún àyàn ládùá lẹ́yìn fún ẹgbẹ́ ànábì máa ń ṣe báyìí àdúrà máa ń fi máa ń ṣe nìyí <laughs> ó gbẹ́ àgbẹ̀ ẹgbẹ́ àyà Kùránì yìí o ó sọ nǹkan báyìí lọ́mọ nǹka ayé ló bá rọ̀ lọ́rùn o níbi wàhálà kan tá a kó bára wa lórílẹ̀ ayé lónìí ó nìyẹn ìdààmú lórílẹ̀ ayé òní sọ gbọ́dọ̀ máa ṣọ́ra dáadáa ẹ ń bá ti jẹ́ ẹni ọlọ́run tó jẹ́ mùmínì wa ala Allahi. mùmínì ó gbọ́dọ̀ máa ní ìgbàlà lọ́lọ́run àwọn afáwọn ayọ̀ ń bẹ̀rẹ̀ pé iman tẹ́málẹ́yìn ní iman tí ó bá ti ní tawakkul kò ní iman tó tó méjèèjì jọ ń lọ pọ̀ ni nítorí jẹ́ pé ọlọ́run fi kó méjèèjì pọ̀ nìyẹn pé ìmánì àti ọba dúró méjèèjì jọ ń lọ pọ̀ ni ká gbìyànjú kó jẹ́ pé àbọ̀ ọlọ́run dúró ìdí nípa lẹ́yìn àbọ̀ dúró ni pé kọ́lọ́run ó tó yàn ìdọ́là bàbá kó o máa ṣe ni kó o máa ṣe fi nǹkan míì tí ìdọ́là bá kó o fi nǹkan míì tí bá kó o ọ ẹ̀rí àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run àwọn àránṣẹ́ ọlọ́run kí ni gbólóhùn tí ó wá jáde ní ẹnu wọn gbólóhùn tó jáde lẹ́nu wọn ni wípé wà mẹ́rin lára. àwa tiwa kí ni wà mẹ́rin àná kí la ní. èèmọ̀ nìyẹn pé àwọn ò ní nǹkan kan wà máa lánàá kò sí agbára kankan fún wa ìtumọ̀ ẹ̀ ní pé a ní ọgbọ́n láhàólà lánàá wàlà kú wàtà lánàá ó ní pé wà kí la ní ìyẹn ni pé a ní nǹkan kan kí ni tá a ní ìtumọ̀ ẹ̀ ni pé a ní nǹkan kí la ní tí ìṣesí wọn lọ jẹ pé kí ni o Allah táàfin wa sọ wípé a ní gbára lọ́lọ́run àwa ti wá ọlọ́ọ̀nì kan la máa ń gbára lé lóbi jẹ́ pé nínú gbogbo gbèsè ayé rẹ ọlọ́ọ̀nì ó máa ń gbára lé tó bá fẹ́ ṣe exam tó o ti ka nǹkan dáadáa tí wọn náà mọ̀ pé o ti mọ kínní dáadáa wọ́n sọ wípé ah lecturer yìí ó dáràn ibi tí màá kọ̀ nǹkan dé ah kódà seventy mi tó àbí kódà asteric ló gbọ́dọ̀ jẹ́ wọ́n ní gbọ́dọ̀ kàn mọ́ sí i o ti mọ̀ tí ó ṣẹlẹ̀ o tó wáyé lọ sí ẹ̀sìlámù o ti mọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀sìlámù ọ̀dọ́ mùsùlùmí máa ń gbára lọ́lọ́run ni ó sọ yí pé a ah, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo rí ìwé ìka kọ́lọ́run kó sọ́dọ̀ ọ̀run fún mi kí n lè rí kọ́ ó tún máa bẹ̀rù kégbọ́ wa rí dá lórí ara rẹ pé a ah, kí ni jẹ́rẹ̀ tó bá ti rí dá lórí ara rẹ ẹni tí yóò bá mọ̀ ọlọ́run máa ń sàbójúkò fún ṣùgbọ́n tó bá mọ̀ ọlọ́run máa ń fi ìlà jẹ́ torí ẹ̀ tọ́ ọ bá mọ̀ pé kò yẹ kó o rí láì lórí ara rẹ tó wá rí láì lórí ara rẹ ọlọ́run fìyà jẹ ọ́ ọlọ́run àá máa ń rí láì lórí àwọn afáàgbà yìí pé mo ti sọ pé à màá wá rí ọ tí mi ní sọ pé inṣàlá mo lè sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò gbọdọ̀ wà ní ẹ̀mí mi pé kí n mọ̀ wípé à kí wọ́n á fojú kéré inṣàlá kí wọ́n á sọ pé à màá wá rí ọ mo sì mọ̀ pé ìdí mo ṣe bẹ̀yẹn mo fojú kéré kí ni o insha Allah ni ìdí mo ṣe yẹn mo ti jẹ lẹ́sẹ̀ níwájú ọlọ́run ibù kì kì ló ń ti lọ́la ṣùgbọ́n èèyàn lè sọ pé màá wá rí ọ lọ́la tí mi ní fi insha Allah sí nítorí pé kò sínú ẹ̀mí mi wípé mo tako kí ni o insha Allah mo máa wé kí ni jẹ́ insha Allah ah, ah, ah. mo ní màá ṣe kí ni buhari ọlọ́la yẹn ọ̀la ni ṣé wàá kú lọ́la ni ibi tó egun obìnrin ṣe tó tó tó lè tó rà yìí ìyẹn gbọ́dọ̀ máa dán lẹ́wù tó bá di ọ̀la ẹ̀gàn tó orí ṣe ó tún máa jẹ́ kí ni o ẹlẹ́sẹ̀ wájú ọlọ́run sọlọ́bí jẹ́ kí mùsùlùmí ẹja máa gba ọlọ́run tán yẹ́yẹ́ ní gbogbo abáfẹ́ ṣe kọ́nà kò jẹ́ nǹkan kékeré mo máa débẹ̀ yẹn láìpẹ́ yìí inshallah máa débẹ̀ yẹn láìpẹ́ yìí ìdókèrè ni jẹ́ pé èèyàn ti súnmọ́ bẹ̀ gan so kéèyàn máa rí pé ìbẹ̀rù ọlọ́run ọba ń bẹ nínú ọ̀rọ̀ mùsùlùmí ìbẹ̀rù ọlọ́run bá ń bẹ nínú kí ni o ìṣe mùsùlùmí ẹ wà àwọn ànábì ọlọ́run ìgbára ọlọ́run pé yẹ́yẹ́ wọ́n ní kí làwọn fẹ́ jẹ yó. táwọn òfin ní gbára lọ́lọ́run àwọn olùdẹ́rù ẹ̀rù ó ní ìpè gbogbo ìgbésí ayé àwọn àwọn máa ṣe kí ni o àwọn máa gbára lọ́lọ́run ni lóbi jẹ́ pé òṣèlú ọlọ́run ọba kò lè má sọ láàárọ̀ láàárọ̀ àti nírọ̀lẹ́ yóò sọ gbólóhùn asbi allah la ilaha illa huwa tawakkaltu alayhi wa huwa rabbul arshil azim òṣìṣẹ́ ọlọ́run ọba sọ gbólóhùn yẹn lẹ́ẹ̀mejì láàárọ̀ tí ó dùdú máa pinrin lẹ̀ wípé òun ṣe kí ni o òun gbára lé ọlọ́run so káwọn náà máa jẹ́ tó ṣe kí ni ohun gbára lọ́lọ́run náà. ọlọ́run ọba yìí wà kọ́ bí àdáná ṣubú lànà tífìlì àdá tó bá ti wá tó bá ti lè nílò fún olùbí méjì ìtumọ̀ tiẹ̀ kò ní máa túmọ̀ àdá wípé èèyàn gáìdì èèyàn mọ́ èèyàn píyàn mànàmọ́ ó ti lọ di wípé èèyàn ṣàlàyé ojú ọ̀nà fún yàn nìyẹn ìdínà siratal mustaqim mọ̀fúlù bíi méjì lónìí ọlọ́run ọba máa jẹ́ kí a máa dá ojú ọ̀nà mọ̀ olótúmọ̀ sí jẹ́ ká máa ṣe kí ni o ká máa dá ojú ọ̀nà mọ̀ ọlọ́run ọba kí ló ti bá àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run yìí ni pé wàkọ̀dì bá yànà lánàá ṣubú lánàá ọlọ́run ọba ti ṣàlàyé fún wa gbogbo kí ni o ìlànà tá a máa tọ̀ ọlọ́run ti sọ fún dáhùn àtọ̀ fún wa dáhùn ànábí ọlọ́run ọba yẹn sọ nìyẹn pé gbogbo bí tá a máa tọ̀ pátá yẹn yẹn lọ́lọ́run ti ṣàlàyé fún wa àwọn náà tá jẹ́ mùsùlùmí ànábì ṣàlàyé gbogbo bí tá tọ̀ fún wa gbogbo ẹ̀ ló ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan náà ó dẹ̀ ní ọwọ́ rẹ̀ Allahumma shahid bí anni balagtu ọlọ́run máa sẹ̀rí pé mo jíṣẹ́ fún gbogbo yín ẹ bá tún á ní pé òun fẹ́ mú nǹkan kan wá tó jẹ́ tuntun nú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ ó ti sọ pé wàkọ̀dí záàmà anàlùsọ̀rọ̀sọ̀lám lam yutimma risalata ó sọ báyìí ẹbí ò kọ̀m̀plìtì iṣẹ́ rẹ̀ nìyẹn òun fẹ́ bá fi kún tó bá dàlù kìámà ọlọ́run wọn àtọ́wọn àtọ́lọ́run wọn jọ máa rí wọn jọ máa yanjú ẹ̀ so àwọn ànábì ọlọ́run ọba tó ṣáájú àwọn rúṣùlù wọ́n ní kí ni o ọlọ́run ọba ọlọ́run ọba ti ṣàlàyé gbogbo ibi tá a máa tọ̀ sọ ọlọ́run ti ṣàlàyé kí ni ojú ọ̀nà ọlọ́run ọba ó ti ṣàlàyé ojú ọ̀nà àádá sọ̀rọ̀ tí mùsẹ̀kì ìmà fàtẹ̀bíwúhù ojú ọ̀nà mi ni tó dúró dáadáa wàhálà tẹ́tẹ́bí ṣùgbọ́nà. ọlọ́ni ẹ má tẹ̀lé ojú ọ̀nà mi tó yàtọ̀ sójú ọ̀nà tèmi kẹ́ ẹ má bá àwa lọ di ẹni tí ó kú olójú ọ̀nà tèmi ọlọ́run ọba náà. so ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé àwọn ànábí ọlọ́run àwọn àránṣẹ́ ọlọ́run gbólóhùn tó jáde lẹ́nu wọn ni wípé wàlànàṣìbẹ̀rọ̀nà gbogbo ẹni tó bá ti gbéṣẹ́ ẹgbẹ́ wà dání ó wá ní ìwọ̀sí òní ta lé òun irọ́ ní jẹ́bẹ̀ àwọn ọ̀dọ́ lónìí wọn fẹ́ gbéṣẹ́ ẹgbẹ́ wà dání wọn ò fẹ́ kí wọ̀sí ó ta láwọn àwọn gẹ́gẹ́ ní wọn fẹ́ máa fáwọn èèyàn ní wọ̀sí ẹni tí ó gbéṣẹ́ ẹgbẹ́ dání ìwọ tó bá gbèsè dáwà dání ìwọ̀sí ìwọ gẹ́gẹ́ ni ìwọ̀sí ò lọ́ọ́ máa bá àwọn èèyàn máa bú ọ wọ́n máa fà ìdá kan ẹ̀sìn tó o bá ń ṣe àwọn èèyàn máa sọ fún ọ pé ìjọ òun ṣe yìí wọ́n máa bú ọ lórí ẹ̀ àwọn àmẹ́bí ọlọ́run ọba wọn bú wọn ni wọ́n pè wọ́n ní wèrè wọ́n pè wọ́n ní onídán olórí gbogbo nǹkan onífá gbogbo ẹ̀ ni wọ́n pè wọ́n ṣùgbọ́n lónìí nǹkan náà ní ni wípé tẹ́síkíyàtún nọ́ọ̀sì làwọn ní àkọ́kọ́ ríra wa wípé àwa ni a mọ́jú láàrin gbogbo ẹ̀rí lọ́gbẹ́ ní gbogbo ìbàdàn yìí alùsùnà kan péré ló mẹ́mẹ́ gbogbo ìbàdàn yìí alùsùnà kan so onípòlùpọ̀ sọ pé òun gẹ́gẹ́ tó ti kọ́kọ́ sọ ni pé èmi gẹ́gẹ́ tẹ́ ń alùsùnà ni mi èmi ni mo mọ àwọn tó jẹ́ alùsùnà. ó wà mọ́ ríra rẹ̀ pé gbogbo wa dá àwọn bí ìpadà yẹn àwọn eléyìí ò sẹ̀sìn àwọn eléyìí ò ṣe wá sí tó kí rárá so àwọn aka gbogbo wa pé à ṣe dáadáa tó ẹni tó fẹ́ sẹ̀sìn ò nídìí kó máa ṣàfọ̀mọ́ ara rẹ̀ o dẹ̀ nídìí kó o bú ẹnì kejì rẹ̀ nítorí kó o lè bá a gbá okùn ìwọ gẹ́gẹ́ ló yẹ kí wọ́n fà ìdá kan nínú ẹ̀sìn ìwọ gẹ́gẹ́ wọ́n máa fi àìdá kan ní wọ́n máa ṣe ẹ̀sìn wọ́n máa ṣe tó ń ṣe wọ́n á máa fa àìdá kọ́ lórí ẹ̀sìn tó ń ṣe báwọn ẹni ọlọ́run bá ti rí nìyẹn tẹ́ máa fa àìdá kan yẹn èèyàn wá ṣe kí ni o èèyàn wá ṣe sùúrù lórí rẹ̀ ó ṣe sùúrù lórí ẹ̀ ẹ̀ lọ́wọ́ àwọn ẹni bí ọlọ́run ọba kí wọ́n máa fi àìdá kan àwọn èèyàn ibà àwọn kèfèrí wọn ìfà àìdá kan wọn wọ́n máa ń ṣàlàyé ẹ̀sìn fún wọn ni ìwọ tó bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn tó o ní pé ẹnìkan sọ pé nǹkan kan báyìí nínú ẹ̀sìn ìwọ dàrí pé kò dáa ó wà á wá o fẹ́ wá fẹ́ sọ̀rọ̀ yẹn káwọn èèyàn ó lè bá a gbọ́ ó wà á ní pé ẹ wo ọ̀rọ̀ yìí ò dáa ntí Kùránì sọ nìyí ntádìsì sọ nìyí ntí kìíní gaba sọ ni ó wà ṣàlàyé tí ó clear sáwọn èèyàn kí wọ́n fi kọ́ wá mú ẹni yẹn pé olùwà fẹ́ gún láti bẹ̀rẹ̀ tóbi dópin kò bá mu rárá iṣẹ́ dáwà kọ́ nìyẹn iṣẹ́ dáwà kọ́ so mo máa ṣe rọ́dù lórí ọ̀rọ̀ yẹn o so mo sì máa so mo sì máa mo sì máa rọ́dù lórí ọ̀rọ̀ yẹn mo máa rọ́dà lórí ẹ̀ so ara eléyìí onítùmọ̀ kò bá kankan mu nínú kínní o fẹ́ ṣàlàyé ẹ̀sìn ní fáwọn èèyàn òní ká gbé dání òní dání pé àwọn èèyàn yóò máa bú wa lórí ẹ̀sìn kò ní tẹ́ wọn lọ́rùn bá a ti ń ṣe wọ́n máa fa ìdá kan wá wọ́n pè wá lálákatakítí wọ́n pè wá lẹ́jọ́ lé lórí ẹ̀sìn ṣùgbọ́n àwọn àmà ṣe sùúrù pẹ̀lú wọn àwọn àti sùúrù yẹn bá wọn lò kí wọ́n ìbọn máa máa hákèpè rí fún wọn. àní hákèpè rí fún wọn náà tó bá yẹn nìkan lẹ́gbẹ̀ẹ́ kò tí ì lẹ́sìn tó wọ ìwọ́dẹ̀ rí pé tó ti ń gbọ́ wáàsí òun gbá wọn kankan tó lágbára òun nìyí kò lọ gbọ́ wáàsí kò ṣe dáadáa ó wà máa dọ́gbọ́n pé ó máa dọ́gbọ́n pé ó máa dọ́gbọ́n pé títí tí ó fi gbà egbò fún àwọn ọgbẹ́ ẹ̀já yẹn ló di ó ti di kèfèrí náà nìyẹn èèyàn ò ṣe dáwà kankan so ẹ̀já máa ṣe dáwà so wọ́n ní wàhálà mẹ́sìmì rọ́nà. a ṣe sùúrù lórí nǹkan tẹ́ ẹ bá ṣe sí wa láì dá ó mì pé a ní fi àìdá sẹ́fún yín padà ìjẹ́ àìdálẹ́ bá fi a ṣe sùúrù so èèyàn gbọ́dọ̀ má rí àìdá lórí ìṣẹ̀bílì dáwà téèyàn bá tí ì rí àìdá lórí ìṣẹ̀bílì dáwà èèyàn tí ì ṣe dáwà yẹn débi tó yẹ kó ṣe dé so kéèyàn ti máa retí pé wọ́n ó bu òun lórí ojú ọ̀nà yìí kò sí àfa kankan tó wà láyé tó ṣáájú lọ tí wọ́n ó bu lórí ojú ọ̀nà yìí tí wọ́n ó bu so wọ́n máa búyàn lórí ojú ọ̀nà yìí ṣùgbọ́n wọ́n sáà máa rí pé n tó ń ba àtòjíṣẹ́ mu ni bó o ti gbọ́ yé torí pé èèyàn lè gbọ́ gbogbo nǹkan yé tán yẹn ìjọba bẹ náà ìjọba gbọ́ ni kọ́ máa lò mọ́dẹ̀ lágídí lórí nǹkan tó bá ń lò so nam. ọlọ́ni wàhálà àwọn ọlọ́run ọba yìí ní ọlọ́run nìkan. òun ni gbogbo ẹni wọn fẹ́ máa gbára lé nǹkan gbọ́dọ̀ máa ṣe gíní o lọ́gbọ́dọ̀ máa gbára lé wọ́n tún rìpìtì ẹ̀ padà wípé ká ní tàwákùlù tàwákùlù yẹn mo ṣàlàyé fún wa lẹ́ẹ̀kan yẹn kìí ṣe wípé kọ́ máa wà owó kọ́ ni wọ́n ń sọ ni pé ọlọ́run nìkan ni kó tú ọ ńjà ọlọ́run nìkan ẹ̀rí ọlọ́run nìkan ni kó tú ọ àdúrà tọ́lọ́run bá ní kó ṣe nìkan ni kó tú ọ ìjọba ti jẹ́ pé nípa titọ́lọ́run nìkan ni kó tú ọ má wá nǹkan míì tọ́lọ́n ti ṣàlàyé ẹ̀kọ́ wá ní dé ẹlòmíì ó fún ọ ní nǹkan yẹn mọ́ wa ìtẹ́ńpẹ́ níta wa kúrò nìyẹn náà. ọlọ́run ní àwọn kèfèrí wọ́n tún wá tún sọ lẹ́yìn bàtà àwọn òjíṣẹ́ ṣàlàyé fún wọn tán ẹ̀rù bẹ́ẹ̀ ti ṣe dá wà ẹ̀jọ̀ sí wọ́n bú yẹn wọ́n ò bú wọn wọ́n ní a ti mọ̀ wípé ẹ̀ẹ́fì nira kàn wá ṣùgbọ́n kí ni o á ṣe sùúrù wọ́n sì ṣe wáàsí fún wọn wọ́n fún wọn láǹṣà àwọn wọ́n dá wọn lóhùn lẹ́yọ kọ̀ọ̀kan pé àwọn ò lè mùsùlùmí tọ́ọ̀nù wá ilà bí ismila ẹ̀dẹ̀ la jáde bí ọlọ́run ìdẹ̀kùn ọlọ́run tó lọ́n ṣe fún wa ni kì í ṣe pé báyọ̀ jẹ́ nǹkan kan tí wọ́n dẹ̀ ṣàlàyé fún wa pé ẹ̀bọ́ lọ́n dúró tọ́lọ́run rẹ fún yín ní mírèkù ó máa mú wa torí pé yọ̀ǹda ọlọ́run bá ní mírèkù fi wá tí wọ́n ṣàlàyé kí ni àwọn tí wọ́n á jẹ́ àwọn kìfẹ́ wá ṣe. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọ́n wá sọ fún àwọn òjíṣẹ́ wọn pé. gbólóòdó jáde lẹ́nu tí wọ́n ní pé ẹ̀yin yìí a máa lé yín jáde kúrò ní olùwà so ló fi jẹ́ pé kò sí tẹ́yẹ̀ bá wà láàrin àwọn èèyàn kan níbi iṣẹ́ kan tí ẹ̀ ń ṣe díì bẹ́ẹ̀ ẹgbẹ́ ìrówó mbẹ́ tí wọ́n nìkan wá ní tí wọ́n sì ẹgbẹ́ ẹgbẹ́ wọn náà máa gbà nínú owó yẹn tó wọ́n bá ti lè gbà ń bẹ́ẹ̀ wọ́n wà pé bó lélẹ́ yóò ti kọ́kọ́ kú láàrin wa náà ṣé á pani ni ni àbá lè kú mbẹ́ torí pé eléyìí yóò kó kíní o yóò kó bá wa. àwọn tí wọ́n ń ṣe aburú wọn èè fẹ́ kí ẹ ti bá ń ṣe dáadáa kó ṣe kíní o kó wà ní àárín wọn so ìyẹn náà àwọn tí wọ́n wá jẹun tó ṣáájú lọ irú ẹ̀ làwọn náà ṣe wípé táà bá ń gbénu lẹ́lẹ́rìí lọ wọ́n ti mọ̀ wípé òdodo ló máa prevail ó ló máa lékè wọn ò dẹ̀fẹ́ kí òdodo ṣe kí ni o kò lékè wọ́n wá wò wípé ìdáhùn lè ṣe náà ni pé ibi táwọn bá wà káwọn ò lé wọn lánàá bí jáde o ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà sódodo ọ̀padà wà lékè wọ́n padà lékè ṣùgbọ́n àbòsí tó ga ni látọ̀dọ̀ àwọn kèfèrí pé wọ́n ń lé àwọn ànábí ọlọ́run kúrò lórí ilẹ̀ wọn ilẹ̀ tẹ́lẹ̀ bá àwọn àti bàbá wọn ni wọ́n jọ ní. kẹ́nìkan ó dàbí kẹ́nìkan ń sọ òdodo kó sì lè kúrò mbẹ́ àbòsí tó ga ni. sọ gbólóńdó ọlọ́dọ̀ wọn ni pé. wọ́n ní lanukurijanakum mini arudina a máa lé gbogbo yín jáde kúrò lórí ilẹ̀ ẹlẹ́wàá ibi ọlọ́run kó gbogbo àwọn ànábì ọlọ́run ọba pọ̀ nìyẹn ṣùgbọ́n inú sọ́tò àrọ́f kùránì orí keje àyà eighty eight níbẹ̀ ọlọ́run ọba dá Shuaib ọlọ́run dá bí wọ́n ti sọ fún pé àwọn máa lé jáde ibi ọlọ́run kó gbogbo àwọn àránṣẹ́ ọlọ́run kó wọn pọ̀ ní ṣùgbọ́n níbẹ̀ yẹn ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ dákọ̀ Shuaib bí wọ́n ti sọ pé àwọn ó ṣe kíni o àwọn ó lè jáde. ọlọ́ni àwọn tó ya tọ́ọ̀gì tí wọ́n jẹ́ onígídí máa ń káyè nínú àwọn èèyàn ṣùháìb ọlọ́ni wọn sọ báyìí pé. wàlẹ́dínà àmànù máàkì. wọ́n ní ìwọ ṣùháìb á lè ọ jáde àti gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ gbogbo yín láà lè jáde. a lè wọ́n ṣàfitì kọ́ríyàtì níbí náà wọ́n ní ìlú wa ìlú tí wọ́n jọ ní. mi ní àrídìnà ilẹ̀ dájọ́ ní ìlú dájọ́ ní wọ́n láwọn olè àwọn yẹn jáde kó bẹ́ẹ̀. tí wọ́n lè yọ jẹ́ ọmọ ìlú kankan náà so wọ́n sọ bẹ́ẹ̀ fún Ṣuaib. so nínú sọ́ọ̀tún Namli náà káka nàbí ọlọ́mọba kan náà so suratu namli quran twenty seven kọ́ nìyẹn aya fifty six níbẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún lúùtù náà wọ́n pàṣẹ ń bẹ̀ wípé ẹ wò àwọn tó wọ́n ní ẹjẹ́ àlọ́ lé lúùtù jáde o ẹjẹ́ àlọ́ lé wọ́n ní akérèjì. ọlọ́ni èsì tí àwọn èèyàn sọ nígbà tí lúùtù ṣe wáàsí fún wọn ni pé. jáde áàlà lúùtìn àwọn èèyàn lúùtù ẹlé wọn jáde àti lúùtù náà bí nkọ̀dé yá ti kúrò ẹ̀rí wọn ni ẹlé wọn jáde kó nu ní ìlú tí gbogbo ní nam iná. wọ́n ní ìnáwó unasun yàtàtọ̀ àrùn àwọn èèyàn tí wọ́n ń sọ páwọn mọ́ ni wọ́n tóbi ẹgbẹ́ bí wọn náà bá bẹ̀rẹ̀ tó ń ṣètò ọlọ́run wàá ti kórìíra rẹ̀ tó bá bẹ́ẹ̀ tó ń ṣe tọ́lọ́hún tí wọ́n rí i pé irùngbọ̀n ní mashallah ó ti ń débẹ̀ dáadáa tọ́lá yìí pé kì í ṣe irùngbọ̀n tí kì í ṣe ti súnà sòtò àwọn irùngbọ̀n kan wà tí kì í ṣe ti súnà sọ irùngbọ̀n afẹ́ ayé lásán ni àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ àwọn ìgbé lọ́gbẹ́ tí afẹ́ ayé bá ní ìjọ òde dá àwọn èèyàn bá wọlé sóyún gájà sí irùngbọ̀n rẹ̀ so wọn ò ní bá sí sọgbọ́n wọn fi eléyìí ṣe irùngbọ̀n súnà so wọn ò ní bá sí irùngbọ̀n eléyìí tòmọdé gbé àfa kan ló bá ní irùngbọ̀n tó wà ní tẹ́lì yóò ní ẹ ẹ orúgbọ̀n ẹ tó ibò jẹ́ irùngbọ̀n súnà ló wà máa ṣe máa irùngbọ̀n súnà àyàn máa ṣe máa rẹ̀ ni so yóò máa rí i pé yóò máa sọ obìnrin tó bá gbé ti múra dáadáa ti múra bẹ́ẹ̀ sì ti ní kó múra olùwọ́ máa sọ káàkiri pé kò ní wà kò ní wà kò ní sísí dáadáa ọ̀fẹ́ máa ṣe nígbà tó pé òun òun jẹ́ èèyàn tó tó gbé kò rí kíní yẹn ṣe owó lè ṣe bí ó ti ń ṣe olùfà so téèyàn bá jẹun tó fẹ́rẹ́ tó bá nífẹ̀ẹ́ sí tó bá ní kọ́kọ́ rí súra ẹ̀sìn lára ẹnìkan wàá fẹ́ràn rẹ̀ sọ̀dọ̀ wẹ́n kọ́ bá a lọ rí ṣèṣì burúkú lára rẹ̀ lẹ́yìn ìgbà náà o lè kórì rẹ̀ ṣùgbọ́n tó rí súra ẹ̀sìn tí ẹni yóò dẹ̀ ọ rí tí yóò wù akẹ́kẹ́ burúkú sí ọ rí tó sì wá ń kórìíra ẹ̀ lẹ́ẹ̀kan náà ah, ah ẹni èṣù ló ń ti yàn tó orí kì í ọkàn ríyàn obìnrin súrẹ́ ìsìn lára rẹ̀ lẹ́ẹ̀kan náà ó sì ń kórè rẹ̀ pé àwọn ọmọ ẹ̀tún dénú ṣòkòtò wọn ni tó lẹ̀ gbogbo ọgọ́ so so kí ló kí ẹni tó ti rí wá rẹ̀ rí tó ti mọ̀ wá rẹ̀ rí tó ti ń bú ó ti wá mọ̀ pé òdodo ní jẹ́ni ẹ fẹ́ sọ ọ́ kò ní gbà ó kò ní gbà ó so ẹ bèrè lọ́wọ́ ẹ̀ ẹbí lọ́wọ́ ẹ pé mòlúdì nàbí yóò ní o dáa ní ìrẹ́dí wo ó lọ pé ní òsán náà ni pé kò dáa náà ni kò sí èmi jí bẹ́ẹ̀ so kọ́lọ́n kó sànù wa. wọ́n ní ìlànà kùn ìdánilẹ́kù mi ní àrùndínà á lè yí jáde kúrò ní ilẹ̀ ẹlẹ́wà gbogbo àwọn tó ṣáájú lọ ní máa fẹ́ yí àwọn ànábí ọlọ́run jáde ló fi jẹ́ pé àwọn ará Mẹ́kà àwọn náà kóra jọ wọ́n lẹ́wọ̀ pé kí ni ká ṣe fànàbí tára tí wọ́n mú náà ní pé lànà kùnrin pé kí ni ọ yẹ kí á lànàbí jáde lára tí wọ́n mú àwọn kan ní ẹja dè mọ́lẹ̀ àwọn kan ní ẹja lé jáde sọ oríṣi nǹkan tí wọ́n mú náà nìyẹn wọ́n máa ń gbìyànjú àti lé àwọn ànábì ọlọ́run jáde so kì í ṣe nǹkan tó dáa làwọn kẹfìrí ṣe yẹn gẹ́gẹ́ bá a ti sọ ọlọ́run bò fẹ́ kí èèyàn máa lé èèyàn jáde kó ní ààyè rẹ̀ ní ilé tí a bò sí kì í ṣe nǹkan tó dára rárá náà. wọ́n ní option méjì ni wọ́n mú wá a lè ń jáde o àwòlàtà ọdún náà fi mi láti náà níta bá ń ṣe yìí àjọ máa ṣe ni làtà ọdún náà lóòótọ́ wọn gbàlérò àwọn wọn ò bá wọn ṣe kínní yẹn rí torí pé áádà ni pé èèyàn ti ń ṣe nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ èèyàn wá lóhun ò ṣe mọ́ ó tún wá padà sí ibẹ̀ nǹkan náà gbà lérò ìtún gbà lérò ní wípé ìmọ̀ ìwà ṣe kínní yẹn ní titun gẹ́gẹ́ pé ìta wa ń ṣe yí o àjọ ṣe kí ni o àjọ máa ṣe ni so olóbi jẹ́ pé wọ́n ti lè sọ wípé àwa náà ìtẹ́yìn náà wá ń ṣe yẹn kájọ dà pọ̀ ẹ sì ti wa àwọn náà máa ṣe ti so ó máa kò ní sí wàhálà kankan lóbi jẹ́ pé àwọn tó jẹ́ àwọn kèfèrí àwọn náà wá bójúṣe ọlọ́run ọba pé táwọn náà ń ṣe yìí wà dú láótúndí inú fàyòdì iná àwọn kèfèrí máa ń nífẹ̀ẹ́ pé tánàbí bá lè rọ̀ wọ́n máa ń nífẹ̀ẹ́ pé tó o bá lè rọ̀ káwa náà rọ̀ fún ọ kí ni rírọ̀ ẹ òun náà ní pé kò kó corporate so wà pẹ̀lú àwa náà káti ẹ̀rí ọbí dáadé ń jọ́sìn ká jọ́sìn bẹ́ẹ̀ tí wọ́n wà náà nìyẹn mùsùlùmí kò gbọ́dọ̀ lọ bá kèfèrí ṣe jọ́sìn nínú ṣọ́ọ̀ṣì mùsùlùmí ò gbọ́dọ̀ máa wà kí wọ́n náà fẹ́ ṣàdúrà kí wọ́n náà mọ̀ ṣe àmì àmì àmì ó gbọ́dọ̀ nẹ́rú tó bá nẹ́rú ẹ̀ tí ń jáde kó lójú ọ̀nà ẹ̀sìn yẹn o ó bẹ̀sìn yẹn jẹ yẹn yẹn nìyẹn ó yẹ kí wọ́n mọ̀ wípé àdúrà eléyìí àdúrà tọ́lọ́wọ́ lè gbà so ọjọ́ bẹ́ẹ̀ àdúrà tọ́lọ́wọ́n bá gbà àdúrà mùsùlùmí ọlọ́wọ́n bá ń gbà so wọ́n sọ pé mo fẹ́ pílìsì ẹnìkan mo fẹ́ tẹ́nìkan lọ́rùn ó jọ ga ni ó nǹkan kan ni kò wá ní ẹ̀ṣẹ̀ ọjọ́ ṣe ìjọsìn ọ̀wọ̀ ọ̀dẹ̀rú ẹ̀wọ̀. so ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa wípé àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ti ṣàlàyé wọn fún wa náà wípé láńkárídọ́ áńkàlì yẹ̀húdù wọ́lá nàṣọ́rọ̀ àtà tẹ̀tẹ̀dẹ̀ àmì látàwọn. àwọn yẹ̀húdù àtàwọn nàṣọ́rọ̀ wọn ò lè dùnnú sí i láyéláyé wọn ò ní ọmọ lọ mọ́sálásí o wà lé àwọn ènìyàn lọ mọ́sálásí wọn máa ń dùnnú sí i lọ wọn lọ mọ́sálásí máa lọ ṣùgbọ́n ìtàwọn náà ń ṣe yẹn káwọn òjò jó káwọn òjò lulu káwọn òjò ṣe gbogbo ẹ náà wọn tẹ̀ kí wọn náà máa ṣe tó bá ti ń ṣe kò sí wàhálà ìwọ ní ó dẹ̀ rí pé tó bá fẹ́ polówó ní rédíò ó lè polówó nìyẹn wọ́n ní ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ àní kó mọ́ sẹ́sìn so àwọn tó mọ̀ ti máa ṣàlàyé wọ́n ti ṣàlàyé ẹ̀ pé àwọn òní kó mọ́ sẹ́sìn ó lè kírun so ẹ máa kírun so kàn wàá kó o ṣe ìdáhùn náà ṣe ìdáhùn máa fẹ́ ń tiwọn nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ ọlọ́run ti tú àṣírí wọn sí ọ ó ti tú sí wa lọ́wọ́ sọdẹ́gbẹ́ èèyàn tó bá ń kọjá lọ nú wọn pé ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ọ̀rọ̀ kí wọ́n á ní ẹgbẹ́ ìwé ìlọ́wọ́ ń dìde ọ̀rọ̀ kí wọ́n á ní. kí ni gbàlà gẹ̀gẹ̀ sí kò lè pé jésì ni ẹ̀sìn lọ́wọ́ tó lóò jẹ́ náà ó lè rí ẹjọ́ òun kúrò nínú kò sí ẹjọ́ náà. Ah, ah. ẹ̀sìn gẹ́gẹ́ ni tọ́lọ́ ní ká wá sìn so tí a bá ti yọ kú ọ̀ bẹ́ẹ̀ yọkú yọ lè yan ti yọ kò sí ìyẹn kẹ́ mọ́ kí a lọ́wọ́ kù mẹ́ẹ̀ ìtí ẹ tó jẹ́ jésù wá ni pé kí ni o kéèyàn ó jọ́sìn fọlọ́run tó látara bẹ́ẹ̀ ìjọ́sìn fọlọ́run gẹ́gẹ́ dẹ́ẹ̀ máa ní kéèyàn sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ẹni ọmọ nǹkan ti ń sọ ó ti orí rẹ ti yí sí ọ̀nà àbòmí kò mọ ti ń sọ rárá so ọ̀rọ̀ ẹ̀sìn gẹ́gẹ́ ló wà láyé so lẹ́yìn ọ̀rọ̀ alẹ́ ayé ọ̀rọ̀ ẹ̀sìn ló tún kù ìdókù ni pé pé ọ̀rọ̀ àti sọ̀rọ̀ ẹ̀sìn máa ọ̀rọ̀ mathematics ló tún kù bá ti rówó láyé ọ̀tán so kò jù bá lọ. sọlátà òdùnnà fi mi láti náà àwọn tí wọ́n jẹ́ àwọn tó ṣáájú lọ ìyí tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin ẹ̀yin òjíṣẹ́ ẹ gbọ́dọ̀ wá sí ẹni táwọn náà ń ṣe ọlọ́ni kára bí wọ́n sọ fún ọ wípé láàbùdú máa tà ní ilé ìjọsìn fún tẹ́ ìjọsìn fún láìláì ẹ̀yin náà bẹ̀ níyì wàhálà àǹtí.

àtọ́nà bá tó rọ kan ẹ̀rọ bá tó rọ lọ́kàn ló kù tó gbẹ ìsìn ọlọ́run tó lè ṣe nàdàgbé bẹ́ẹ̀ ló sì wà tọ́kàn rẹ̀ sì wà ń bẹ̀ kò ní ṣe láéláé sọlọ́ fi jẹ́ pé kò rọrùn láti ṣe fún wa. sọ ọlọ́run wa ni kánábí ò sọ fún wa pé ẹ gbẹ̀sán lórí ní tẹ̀sán yẹn èmi náà ó dẹ̀ gbẹ̀sán lórí nǹkan tí mo ṣe náà. òun aránṣẹ́ lọ bá gbogbo àwọn òjíṣẹ́ torí pé tí iṣẹ́ bá ti débi bíi ó ti lágbára nìyẹn wọ́n ti fáwọn òjíṣẹ́ lọ́pṣẹ́ méjì omi pé ìdókù ni pé bóun ni wọ́n ti pa àwọn òjíṣẹ́ lókù bá wọn tíṣẹ́ bá ti débi pé a fẹ́ lé ọ jáde ìbáná kó wájú ọ̀fà mi bí nìsín iṣẹ́ ti débi pé mo fẹ́ lé ọ jáde kò sí nǹkan kan tó kù mọ́ tíṣẹ́ bá ti débẹ̀ yẹ ẹ̀rù àná lẹ́nu àlẹ́bí jáde wọ́n á kóra wa ní àárọ̀ kálukú wa mú nǹkan dání tó fẹ́ fi pa ànábì lẹ́yìn eléyìí kọ́tìnì ló kù wọ́n ní àwọn nídìí ìkọ́rọ̀j àbí kó o ṣe ń tàn ṣe wọ́n ti fún ní nǹkan méjì so tó bá dé wáyé pé kọ̀ wá ṣe kankan ó ní ìní jáde ìsìní ṣe dẹ́ǹsì kí ló kù option three ni pé kí ni ọ á pọ̀ ni so nǹkan tó kù nìyẹn. lọ́lọ́bù sọ wípé fa awha ọlọ́run aránṣẹ́ lọ gbogbo àwọn aránṣẹ́ ọlọ́run ọlọ́run ráyọ aránṣẹ́ ọrụ wọn kí ọlọ́run bá sọ fún wọn. ọlọ́run fi wọn lọ́kàn balẹ̀ bọ́ọ̀lù mi ọlọ́run ní ní ìsìn báyìí àwọn eléyìí ti bá dojú ẹ̀. èmi ọlọ́run ọba pa gbogbo àwọn alábòsí ọlọ́run wọn pa gbogbo wọn rẹ ọlọ́run bá wà sàdéhùn fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run nítorí kíta ànábì ò yàtọ̀ ni pé ọlọ́run tí lóun ò ní pa gbogbo ìjọ rẹ mọ́ lẹ́yìn ìgbà náà tí èèyàn ṣe bẹ́ẹ̀ ànábì ò ní jáde kó lu mọ́kà tí ó fi pa gbogbo wọn rẹ bí wọ́n fẹ́ lé ànábì jáde yẹn bí wọ́n náà fẹ́ wá pa ànábì yẹn táìmù yẹn ní ìparẹ́ tí wọ́n ṣe kí ni o ló ti tó ṣùgbọ́n wọ́n sọ pé kí ni o òun ò ní pa gbogbo òjọ tó wà pẹ̀lú ànábì ọlọ́run ò ní pa wọ́n rẹ́ so ọlọ́run ò ní pa wọ́n rẹ́ òun ò fi wọ́n lẹ̀ ni so ìyẹn ló pàtàkì ara mẹ́ka tí ò fi parẹ́ fáwọn ọlọ́bìnrin kánú bí ò jáde kúrò ń bẹ́ẹ̀ kó máa lọ gbọdọ̀ pé àwọn kan náà wà tẹ́ pé wọ́n ti jáde síwájú náà tí wọ́n tún bọ̀dà lọ jíṣẹ́ táwọn náà ibi Ibrahim náà ó padà jáde so òun tiẹ̀ náà òun náà bá débi pé wọ́n fẹ́ pa á ọlọ́wọ́ bá lẹ̀ jẹ́bi kí wọ́n ó ọlọ́wọ́ jẹ́ kí wọ́n ó fi kún orí ikú nẹ́bẹ́ kó òun orí ikú nẹ́bẹ́ fi pa òun gẹ́gẹ́ báyìí <laughs> ọlọ́wọ́ jẹ́ orí ikú nẹ́bẹ́ fi pa ṣùgbọ́n ọlọ́wọ́ ni pé gbogbo iná tí wọ́n dá yẹn wọ́n sì jù nú ẹ̀ ọlọ́wọ́ dẹ̀ ní nǹkan kan ṣẹlẹ̀ sí ànábì náà rí kúndà rẹ̀ pípa àyàn ti dé wájú ta rẹ̀ báyìí ó lè jáde sí wọn ọlọ́wọ́ ní kí gbogbo wọn mọ̀ pé ní kọjá lọ ó lè kọjá lọ kó lọ́dọ̀ wọn. so ṣùgbọ́n àwọn tó ṣáájú lọ ọlọ́run máa ń pa àwọn èèyàn wọn rẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn lọ́lọ́run pa kí ni o èèyàn lútù ọlọ́run pa rẹ́ ọlọ́run kan yọ lútù kó nu wọn èèyàn sọ́ọ́lì ọlọ́run pa wọn rẹ́ ọlọ́run yọ kó ń bẹ́ẹ̀ údù náà àwọn áàdì ọlọ́pàá gbogbo wọn rẹ ọlọ́ńlá àwọn tó ń jẹ́ àwọn mùsùlùmí kó láàrin wọn so wọ́n ti débi ojú ẹ̀ báyẹn ọlọ́dẹ sọ pé inna lanansuru rusulana walladina amanu ma'ahu so a máa ràn àwọn òjíṣẹ́ wa lọ́wọ́ àtàwọn tó nígbàgbọ́ pẹ̀lú wọn ọlọ́run ti wá ránṣẹ́ lọ báwọn òjíṣẹ́ pé ẹ má jáde o ẹ dẹ̀ má ṣe nǹkan tí wọ́n ń ṣe ṣùgbọ́n kí làwọn ọlọ́run bá máa ń ṣe ọlọ́run gbogbo àwọn alábòsí yẹn pátá ó làwọn ọlọ́run bá máa parẹ́ náà. ọlọ́run ilẹ̀ ẹlẹ́ wọn wàlànúskì náà nàkún alẹ̀ harudọ̀ ní báàdì so ọlọ́run bá pè ní alẹ̀ harudọ̀ ọlọ́run ilẹ̀ ẹlẹ́ mi ọlọ́run ni kì í gẹ́gẹ́. kẹ́lì kan máa sábì gbé ilẹ̀ ẹlẹ́hùn ilẹ̀ ẹlẹ́hùn kan ọlọ́run ni a wà á jẹ́ kí. ọlọ́run ni lẹ́yìn ìgbà tí àwọn èèyàn bá parẹ́ tí wọ́n parun tán ọlọ́run ni ilẹ̀ ẹlẹ́hùn a wà á jẹ́ kí ẹ máa gbé bẹ̀ bọ́lá ọba ti ṣe ìbúdó ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́wọ́ bá ṣe ètò kálukú àwọn èèyàn sọ́ọ́lì tọ́lọ́wọ́n bá parẹ́ ààyè tí wọ́n gbé ọlọ́run jẹ́ ní ẹ̀kọ́ lè gbé bẹ̀ mọ́ ìparun tiwọn ó lágbára àwọn èèyàn údù àwọn áàdù àwọn èèyàn anábíọ́lá údù ibi tí wọ́n ti parẹ́ èèyàn ló sí bẹ́ẹ̀ mẹ́tì sí. ọ̀rọ̀ àdìdì ilé ìtura àwọn èèyàn lam discan ní báàdì yẹn wọn ò gbé lẹ́yìn wọn àwọn tó àlọ́ bọ́lá wọn bá pa ọ́ rẹ ibi tó gbé yẹn ò gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó sì wà lórí ayédèrè lónìí kí wọn náà rẹ lọ máa gbé bẹ́ẹ̀ kódà àdéhùn àwọn àjẹnubá nù ló sàkó mi ibẹ̀ yẹn ọlọ́run bá ti sẹ́bi níbẹ̀ àyè ẹ̀dẹ̀ ti wà mẹ́ tó àwọn yẹn ti gbé ibi téèyàn ò lè gbé ni ọlọ́run fi ṣe àmì fún àwọn èèyàn ṣùgbọ́n àwọn ibìkan wà gbàdúrà bàbá bẹ́ẹ̀ pa fèrè àwọn ònù rẹ̀ ọlọ́run kó àwọn jáde kó ònù lé ni <laughs> ó kó fèrè àwọn àti gbogbo ọ̀padà yẹn ó kó wọn kó ònù bìtẹ́ wà ọlọ́run wa kó wá ní omi so àwọn atẹ́rì sínú omi ọlọ́run wa ní kí àwọn bùnmi àwọn mẹ́wàá máa lo ìtàn fi ilẹ̀ so ló fi jẹ́ pé tó bá wù ọlọ́run ètò ọlọ́run ni tó bá wù ọlọ́run yóò sọ pé ibi tóun ti pa nǹkan kan rẹ́ kó máa di ibi tí àwọn èèyàn ó lè máa ṣe kí ni o tí wọ́n máa gbé lọ tó bá dẹ̀ wù ọlọ́run ibi wọ́n ti pa nǹkan rẹ́ yóò ní ibẹ̀ ẹnìkan ò lè gbé bẹ̀ lọ́mọ so. wàhálà ọ̀sìn náà kò lọ́wọ́ máa ń lọ́wọ́ ọlọ́run ní àjèkẹ́ máa gbé ilẹ̀ ẹlẹ̀ yẹn àjèkẹ́ máa gbé lọ ní Ìbàdí lẹ́yìn ìgbà tá a bá ti pa wọ́n rẹ́ tán àjèkẹ́ máa gbélé ẹlẹ́yìn lọ náà. ọlọ́run ní dáàlìkà ọlọ́run ní tó yẹ ká ṣe léyìí ọlọ́run ní a máa ń ṣe dáàlìkà lìjàzà ẹ̀sẹ̀ báyìí lìmọ̀nà hàn pàmọ́kọ́ mi òun náà ní ẹni tó bá bẹ̀rù màkọ́ mi torí pé kò sí èméjì ń bẹ gbogbo aládùnwájú ọlọ́run báyìí àdìsí ti wà pé ọmọ èèyàn kọ̀ọ̀kan ní òdùnwájú ọlọ́run báyìí yóò wọ ọ̀tún wàlàyàrá. kò ní rí nǹkan kan ọlọ́nà ni ọmọ bá ń yóò wo wájú yóò wo ẹ̀gbẹ́ yóò wọ yóò wọ gbogbo kò sí ìyàtọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ so màkọ́ ìjọ kan ni màkọ́ mọ̀rọ́ bì í àmọ́ màwú ó bàbá ìjọ ọba máa dúró níwájú òun tí wọ́n máa bí òun léèrè nǹkan. ọlọ́run nítorí ẹ̀ yàtọ̀ sálì jẹ́nà tí ó wọ̀ á tún fún lálì jẹ́nà méjì lójijì lẹ́sàn tó náà lọ́wọ́ fún un. sọlọ́bi jẹ́ pé ọlọ́run máa ń ṣàlàyé màkọ́ọ̀mù rẹ̀ pé á dùn níwájú òun so lọ́lọ́run bá náà tún wá ń ṣàlàyé ń bíi pé ọlọ́ni ẹ̀sẹ̀ yìí yóò máa wà fún ẹni tí bá ń bẹ̀rù dídúró mi níwájú rẹ̀ àwọn ànábì ọlọ́run ọba wọ́n ń bẹ̀rù pé àwọn ò dùn wájú ọlọ́run so ọlọ́run dẹ̀ fún wọn ní ẹ̀san pé ẹ ń bá jẹ́ ọ̀tá ọlọ́run bá wá parun fún wọn ọlọ́run á jẹ́ kí wọ́n tún wá wà lẹ́yìn ọ̀tá wọn lẹ́yìn tí ó tún máa sẹ̀mí tí ó tún máa lo gbogbo nǹkan táwọn ọ̀tá wọn fi lẹ̀ náà lẹ́yìn náà wà kọ́ fà wà ìdí ọ̀tọ̀ ni wáádùú ọ̀tọ̀ ni wàhídù wàádù ni ìta fẹ́ fúnyàn nínú àlìjánná ta promise ẹ̀ tó jẹ́ dáadáa ṣùgbọ́n wàhídù òun ni ìyà tá a fẹ́ fi jẹ èèyàn lọ́dọ̀ ọlọ́run mo lè gbígbà mi ta bá rí wáádù náà àlepàdà túmọ̀ méjèèjì pọ̀ báyẹn náà ṣùgbọ́n wàhídù ń tiẹ̀ òun ó dàdó pé ìyà ni so tó yẹ lọ sọ pé wà kọ́ fà tí ẹni ẹ kí ni o ìyá ni so tí èyí ṣe pé ẹni yẹn fọkàn tẹ̀gẹ́ à ìyá ọlọ́run ẹlòmíì wà náà pé àwọn afá ni pé àwọn èèyàn pín sóríṣiríṣi àwọn èèyàn kan wà wọ́n fojú tẹ́ńbẹ́lú ìyá ọlọ́run aláṣejù làwọn tiwọn so tí wọ́n sọ pé ìyá ọlọ́run yóò máa ríra rẹ̀ bí ìgbàdé pé òun àtọ́lọ́hún nǹkan kan náà jọ làwọn àwọn Yẹhudi ṣe bẹ́ẹ̀ sọ àwọn sọ pé nánà àhìbá ọlọ ọ̀rẹ́ Ọlọ́run làwa náà. àwọn tí wọ́n wà gbẹgbẹ ẹ̀rí báyìí àwọn Yẹhudi àtàwọn Nasara ìdọ́dọ̀ àwọn kìí sẹ́ náà àwọn náà sọ wípé àwọn èkì í sẹ́rú ọmọ ni mí náà mo lè gba nǹkan lọ́wọ́ bàbá mi ní. ọlọ́run ẹ bá béèrè àwọn ọ̀wọ́n kí ló dé tẹ̀yìn lè ń jìyà láyé ìwọ tó gbé ẹlẹ́gbẹ́ tó ń jìyà tí ìwọ náà tó ń sáré tí táífọ́ọ̀dù mú ọ tó ń gbé ọ lọ ẹ bá ọ̀rọ̀ mi. ọlọ́ni èèyàn lásán ni ìwọ náà lọ́wọ́ ń gbá tó wúlò kankan ajú ọlọ́ tó wá wù ọ́ lè fi àjí tó wá wù ọ́ lè ọ́lẹ̀ kí ọ̀gá ìmọ̀ wọ́n ó máa ríra bí wà níbi ọ̀dọ́ lọ wọn náà àwọn ṣé wumi náà àbẹ́ lórí akéde kan ibi tá a wà sọ́là di so àti kọjá àwọn èèyàn tara wọn jẹ gan ẹ má jẹ àwọn tara wọn jẹ mùsùlùmí ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn kan nu àyàkẹ́ wà àwọn níbi ẹwù ẹ̀ṣẹ̀ mi ti pọ̀ jù yọ wà ìdí ẹ̀rẹ́sẹ̀ tọ́lọ́mọ ìmọ̀ pé ìyà tí máa jẹ mo ti rí ẹgbẹ́ dúró dé. ẹ̀ṣẹ̀ yìí pọ̀ jù wájú ọlọ́run iná lọ à yẹkfiri zùnúbà jẹmí à gbogbo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ máa forí jì nílé ayé ni o gbogbo ẹ̀ṣẹ̀ àti ṣíríkù àti gbogbo ẹ òun lọ́lọ́run máa forí jì lálìkì àmọ́ kò ní forí jì ṣíríkù so nílé ayé ni àyà yẹn sọ ọlọ́run ọba kò sẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ láyé bó ti rẹ̀ kọ́ bọ́ tó. ẹ mú màá jákè wípé ẹ̀ṣẹ̀ tí màá ṣẹ̀ tí wàá pọ̀ jù ọlọ́run ò lè forí jì mí eléyìí tún ti ṣe àṣe ètò atẹ́tẹ́rẹ́ nìyẹn mùsùlùmí máa wà láàrin méjì ni ó wà wà ní bẹ́ẹ̀nà lẹ́kọ̀ọ́ fi wàrọ̀jà yìí ìyẹn náà ń pè ní wàhọ́fà wàhídìí ó ní bẹ́ẹ̀ ni yọ ọlọ́run jù pé eh, èmi eh, ọdúnmọ́lé wà ní jẹ́nà mo ti ń bá lọ yìí o mùsùlùmí sọ bẹ́ẹ̀ ó ní a ah, inshallah lọ́ọ́ jẹ́ wà ní jẹ́nà ẹgbẹ́ èmi náà ń gbìyànjú gbogbo ẹ̀ṣẹ̀ yìí náà èmi náà ń gbìyànjú àti filẹ̀ so kọ́lọ́njẹ́ ń lè filẹ̀ kọ́lọ́njẹ́ ń lè máa ṣe dáadáa kó tún máa ṣàlékún ìmánì mi so ó máa ní ọgbọ́kànlé àlìjẹ́nà kí á lọ́ àgbẹ̀gbẹ́ à èmi òròkè mọ́lé wà ní jẹ́nà mo ti ń bá lọ yìí ẹ̀rí ẹni sì rẹ̀ so àbíkẹ́ yẹn kan máa ṣe àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan àdáwọn máa ń sọ tí ò ní túmọ̀ ẹ̀rí ẹni sì rẹ̀ jẹ́ fèrèdáùsì èmi ò sí náà tí wọ́n lè tí wọ́n lè kà mọ́ àlébìrì kan máa tọrọ nǹkan oníwò sí náà nígbà tí èké ń sọ̀rọ̀ àsọgbẹnu lásán ni ìdó ẹkọ máa tọrọ wájú ọlọ́ọ̀ ẹ̀rí wa wá fi àwàdà àbí ìṣesí kan yóò wá fi tẹ́ńbẹ́lú nǹkan tó lọ́wọ́ bá kà sí àmọ́jà máa àwàdà tẹ́ńbẹ́lú tó lọ́wọ́ bá kà sí tó máa ní pé ọlọ́run ọba yóò fi gbogbo wa sí fìdídáhùs ẹ̀wò èmi ò lè sàmì eléyìí jáde <coughs> ìníwà tí gbogbo ilé wọ bẹ́ẹ̀ mùsùlùmí ọ̀rọ̀ ọmọ ṣe bẹ́ẹ̀ ó ní láyìn pé ọlọ́run ọba ó jẹ́ nínú ilé wọ bẹ́ẹ̀ tó ní lẹ́mìínú ààyè sọ pé kìíní bẹ́ẹ̀ náà ni èyí dẹ́ bẹ̀rù yọ ọlọ́run jù ó ní àgbẹ̀kẹ̀lé pé àwọn afọ́ni inṣàlá ẹni àdìjẹ́ náà lájẹ̀ẹ́ agbára ọlọ́run bẹ́ẹ̀ ti máa ń ní lórí ẹ̀mí nìyẹn so ọlọ́ni wà kọ́ fà wà ìdì tẹ́gbẹ́ wà kọ́ fà wà ìdì ẹni wá gbọ́ jẹ́ kí ni o tó bẹ̀rù ìyá mi ọlọ́ni irú ẹni bẹ́ẹ̀ yóò jẹ́ ẹni àlìjẹ́n yóò jẹ́ kí ni o irú ẹ̀sẹ̀ báyìí la máa san fúru àwọn ẹni bẹ́ẹ̀. ọlọ́run ní wàsítáfù ọlọ́run ṣàdéhùn lẹ́ni fún àwọn tí wọ́n jẹ́ àwọn ànábí ọlọ́run ọlọ́run wa ní kí ni àwọn ànábí ọlọ́run tó wá ń ṣe ọlọ́run ti ṣàdéhùn fún wọn wàsítáfù táwọn wá bẹ̀rẹ̀ sí tọrọ àdúrà oni istaftahu wọn bẹ̀rẹ̀ yẹtìlúbùnà nasọrọ mìnà láàyè tọ́làbù ànásùrọ̀ mínàlá àlìfátìwù a máa jẹ́ fíktírì olóúnjẹ fátìwù ó máa gbọ́ fátìwù mẹ́ka conquest of mẹ́ka ọ̀nà ni pé fíktírì tánàbí ní nílùú mẹ́ka onígbè ní fátìwù tọ́kọ́ náà ọba ní fátàwù a máa túmọ̀ pé ọba tó jẹ́ pé òun ló ní fíktírì tí máa borí gbogbo nǹkan àwọn túmọ̀ bẹ́ẹ̀ fátàwù ò túmọ̀ sí pé ó sí nǹkan gbà mí ọlọ́run àwọn pé ọlọ́run ọba ni ọba olùṣèdájọ́ fatahu wọn so fastafuta hu ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ni pé tọ́lá bú ànásúrọ̀ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé tọ́lá bú hukumaláì tọ́lá bú ànásúrọ̀ wọ́n tètè ń bọ́ lọ́n pé ìwọ ọlọ́run ìrànlọ́wọ́ tó olówó náà wà lọ́wọ́ tètè wá ṣe é so ló fi jẹ́ pé ànábì Nuhu òun ní ìní màgìlú bún fantastic so ó ní ìwọ ọlọ́run mo ti dẹni tí àwọn èèyàn yìí ti lágbára jùlọ kí ni kí ọlọ́run wá ṣe o fantastic ara kí nìyẹn o ìstáfútà wù nìyẹn àwọn ànábì ọlọ́run wọ́n wá ń bẹ̀rẹ̀ sí bẹ̀ lọ́run lẹ́yìn kí ni wọ́n ń ṣe wọ́n ń ṣàdúrà ni tó bí jẹ́ pé ìgbà tí Musa tó fẹ́ mú fìlẹ̀ àrùn àdúrà ló ń ṣe ẹ̀yọ́ ní sẹ́yìn ó ṣe àdúrà tó gbé ọ̀rọ̀ fìlẹ̀ àrùn ti su ó sì ṣàdúrà ṣàdúrà ṣàdúrà ṣàkọ́lọ́ tó sọ pé ní ìsìn báyìí òun ti wá gbàdúrà rẹ̀ so ìzínà ọlọ́run ọba òun ló máa ń wá fáwọn ànábí ọlọ́run àwọn ànábí ọlọ́run ò rí láì báyìí wọn ò rí láì lé orí ọlọ́run sọ fún wọn pé ẹ̀yin ni o olùsàdé fún wọn pé màá pa gbogbo wọn rẹ́ màá sì lè kẹ́ ẹ máa gbé ààyè wọn tí wọ́n á fi àdúrà lẹ̀ tọ́lá bá wọn lọ pé màá tẹ̀yìn mùsùlùmí sálì jẹ́nà àwọn náà ò ní fi lẹ̀ ó mọ̀ sára lóye ojú pé ọlọ́run ọba àdìkírí àlìjẹ́nà ọlọ́run fi ní kó sálì jẹ́nà ọlọ́run méje jìyà ní sàárè ọ̀ wọ́n yàrá yìí ni wọ́n ti ń kírun mo ti lẹ́dọ̀ọ́ sálì jẹun náà wọ́n ni wọ́n ti ń kírun mi ní jíyà nù sàárè so ìnídìí kí n tọrọ àdúrà mọ̀ náà wọ́n ti máa tún máa tọrọ àdúrà ó máa tọrọ àdúrà lẹ́yìn ìgbà tó ló ń ṣàdéhùn fún gbogbo àwọn ànábí ọlọ́run kí ni wọ́n fi ṣe wàstáfútà hù ọlọ́run ni wọ́n tọrọ àṣeyọrí nẹ́sìrù ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ọlọ́run wọ́n tọrọ ó kúrò láì ìdájọ́ ọlọ́run láàrin àwọn àti àwọn kèfèrí náà. bó tilẹ̀ jẹ́ pé àwọn apá kan sọ pé dọ̀míìrù tó wà ń bẹ̀ yẹn àwọn kèfèrí ló lọ bá ọlọ́run á jẹ́ kí àwọn kèfèrí ó sì ṣe wàsítáfútà hù wọ́n wá ní pé àwọn fẹ́ kọ́lọ́run ó dájọ́ láàrin àwọn àtànúbí ọlọ́run ìtumọ̀ mi ta àfa àgùn náà fún tẹ̀síìrì àwọn kèfèrí wọn ní ní táwọn fẹ́ ni pé ọ̀yà sọfọ́lọ́ fàámùtìrì àlẹ́yìnà ìjára tàmínà sàmà ẹ̀ sọfọ́lọ́ bẹ́ẹ̀ àti ẹ̀lẹ́yìn jáde mọ́ gan ní ìsinmi àti pé kẹwàá ṣe dá ẹ̀lẹ́yìn jáde mọ́ so àti ẹ̀fẹ́ akẹ́kọ̀ọ́ tẹ̀fẹ̀ nú ẹ̀ ọ̀yà sọfọ́lọ́ pé fàámùtìrì àlẹ́yìnà ìjára tàmínà sàmà sọfọ́lọ́ àwọn òkúta láti sẹ́mọ̀ àfẹ́ tẹ́rí sí báyìí so ọlọ́run á jẹ́ kí wọ́n ó tọ́wọ́ bá bẹ́ẹ̀ mú yẹn nígbà míì yóò jẹ́ oṣù kínní o yóò jẹ́ oṣù tèmi ṣe ni wọ́n wà lọ bá àwọn ànábì ọlọ́run ìsítàfítàwù tọ́yàbù àlékún àmínà lọ́ wọ́n ní kọ́lọ́ wa dájọ́ láàrin wa pé àwọn mọ̀ pé àwọn táwọn bàbá wọn ń ṣe lọ́dà wọn á dọ̀ tọrọ bẹ́ẹ̀ wọn bá kó bá ara wọn wájú ọlọ́run ọlọ́run tì sọ wàkọ́ ọba. ọlọ́run ni wàkọ́ ọba ẹ̀rí ìtú ọlọ́run béèrè lọ́dọ̀ ọlọ́run yìí kí ló wá padà di fún wa ọlọ́run ni wàkọ́ ọba kúlù jàgbáàrin ní hamid. ọlọ́run ní gbogbo àwọn kèfèrí tí wọ́n jẹ́ alágídí lórílẹ̀ ayé tí wọ́n jẹ́ tí ń ta ọba ọlọ́run ni kọ́ ọba ọ̀rọ̀ ni wọ́n pàdánù torí pé wọ́n ní kọ́lọ́ wọn wá dájọ́ lọ́dọ̀ àwọn àwọn àlọ́bí ọlọ́run náà ṣàdúrà ọlọ́run gbàdúrà wọn àwọn kèfèrí náà ní pé kọ́lọ́ wọn wá dájọ́ ọlọ́run sì dájọ́ àwọn kèfèrí ọ̀hún adìẹ tó jèrè pẹ̀lú ẹjọ́ náà kí ni wọ́n ṣe o wọ́n jẹ ẹni tó ṣòfò ọlọ́ni àwọn kèfèrí ọlọ́ni wọn pàdánù gbogbo ọlọ́ba ti jẹ́ kọ́ọ̀bà kúlù jàbáyé gbogbo ẹni wá ti jẹ́ alágídí lórílẹ̀ ayé tí ń ṣe bó ti wù ú tó gbà pé ọlọ́run ọba kọ́ ló ń kọ̀ǹtú òun tó gbà pé ẹ̀mí ara rẹ̀ ní fi ń kọ̀ǹtú ara rẹ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó pàdánù tó tó wá ń takò tọ́lọ́run ọba irú ẹni bẹ́ẹ̀ máa pàdánù bí àwọn tó ṣáájú lọ náà báwọn náà ti pàdánù nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàlàyé fún wa ọlọ́run bó máa ṣàlàyé fún wa lọ́lọ́la pé ìyà tí wọ́n jẹ láyé tí wọ́n parun yẹn ìlàkù lọ́lọ́run bá sọ yìí ìlàkù àdùnìyàwó yìí ìparẹ́ ẹ̀ka yé lọ́lọ́run sọ yìí ọlọ́run wa sọ pé mi ń wàrà yìí ọlọ́run fẹ́ ròyìn ìyà tí ó jẹ nínú jahannama ọlọ́run fẹ́ ròyìn ẹ̀ fún ìyẹn ọlọ́run wa máa sọ fún wa lọ́lọ́la. ọlọ́run fẹ́ sọ àwọn nǹkan díẹ̀ tí ó máa jẹ àwọn nǹkan díẹ̀ tí ó máa mú àwọn oríṣiríṣi ìran ẹ̀yà tí ó ṣẹlẹ̀ sí nínú iná nínú iná ẹja náà ọlọ́run bá fẹ́ máa sọ kọ́lọ́mọ́ sí àwọn lẹ́ni iná ètò agbábọ́lọ́ jọ sí wa láǹfààní kọ́lọ́jọ wúlò fún wa subhanaka allahumma wa bihamdi, ashhadu an la ilaha wa atubu ilayk.